أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين آه، أدوك فعلا وبقى ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir tí a ń ṣe ọlọ́run bá kí ó wà pẹ̀lú wa a ó dìde lórí suratul najm ọlọ́run ní bismillahi rahman rahim wan najmi idha hawa ma dalla sahibukum wa ma gawa wa ma yantiqu anil hawa. إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى súrọ́tù najm a máa pè ní súrọ́tù wà najm pẹ̀lú wà wọ́n sì tún pè ní súrọ́tù najm láìsí wà ó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ní makka ó ní àyà tó wà nú ẹ̀ ó ní ọgọ́ta àti méjì gẹ́gẹ́ bí wọ́n ti gba ìgbàwọ́ ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ ibn mas'ud ó ní awwalu suratin أعلن النبي صلى الله عليه وسلم بقراءتها فقرأها في الحرم والمشركون يسمعون ìpè àkọ́kọ́ súra tí Ànábì sallallahu alayhi wa sallam tó kọ́kọ́ kà gbangba nígbà tí Kùránì ń sọ̀kalẹ̀ fún a mọ̀ pé wọ́n máa ń kan láti lọ gbọ́ ohun tí a sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ torí wọ́n bẹ̀rù àwọn mushriki Makka ṣùgbọ́n súra tí anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ kà ní gbangba ní haram ó ní súratu najm so eléyìí fi àjùlọ tí súra náà ní ó fi hàn nídàkejì ó ní súra àkọ́kọ́ tí sẹ́jẹ́dà tó sọ̀kalẹ̀ sínú ẹ̀ èyí ni pé tí a bá ń ka Qur'an àwọn àyẹ̀kẹ́ wà tí a máa ti ń ṣe sùjúdùl Qur'an ó ní súra àkọ́kọ́ tí sẹ́jẹ́dà tó sọ̀kalẹ̀ sínú ẹ̀ so Imam Bukhari ó gba ìgbàwọ́ ọ̀rọ̀ wa wípé awwalu suratin unzilat fiha sajadatun wan najm súra àkọ́kọ́ tí sájádà tó sọ̀kalẹ̀ sínú ẹ̀ ó ní an-najm qala fasajada rasulullah sallallahu alayhi wa sallam wa sajada man khalfahu ó lè ní nígbà tí anabi sallallahu alayhi wa sallam dé ààyè sájádà ó wá ṣe sùjádà gbogbo àwọn tó ń bẹ lẹ́yìn ẹ̀ gbogbo wọn pátá làwọn náà ṣe sùjádà pẹ̀lú ẹ̀ níbi ẹgbà ọ̀rọ̀ míì wọ́n ní sajada ma'ahu al-mu'minuna wal-mushrikuna wal-jinnu wal-ins wípé gbogbo àwọn múmìnì tán wà pẹ̀lú anabi sàlọ́sálàm àtàwọn mùsùlùkì táwọn náà wà nínú lásìkò náà ní káàbà àti àlìjẹ̀nú àti àwọn ènìyàn gbogbo wọn pátá òní wọ́n ṣe sùjádà pẹ̀lú anabi sallallahu lásìkò mi lásìkò náà àwọn kan ṣe pẹ̀lú ìtẹ̀lé tọlọ́hun àwọn kan ṣe pẹ̀lú tílẹ̀s wa aleykum salam torí pé wọn ò mọ force tó fọ́ọ̀sì wọn láti ṣe sùjádà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tó ń ti pé wọn kì í ṣe mùsùlùmí. ṣùgbọ́n ẹni tí ó ṣe sùjádà àwọn náà ni Abu Lahab Abu Lahab òun kọ̀ kó ṣe sùjádà pẹ̀lú ànábì sallallahu alayhi wá bu yẹ̀pẹ̀ nílẹ̀ ó wá ṣe báyìí ó lẹ́yìn náà ti tó. níbi ẹgbàá ọ̀rọ̀ mi wọ́n ní òun ni ẹni tó sẹ̀yìn òun ni umayya ibn khalaf òun náà àgbà nínú àwọn kèfèrí ni àwọn afáàmì ni ó lè jẹ́ pé àwọn méjèèjì náà ni wọ́n ṣe so eléyìí ó ní ohun tó jọ mọ́ suratu an-najm ah, ohun tó tún rọgbà mọ́ ó ní pé nígbàtí súra an-najm tó sọ̀kalẹ̀ so torí tó wá nú ẹ̀ tó dàbí èébú fún àwọn kèfèrí ọ̀kan nínú àwọn kèfèrí tó jẹ́ àna anabi sallallahu alayhi wa sallam torí ó fẹ́ ọmọ anabi sallallahu alayhi wa sallam ó ní utba ọmọ abu lahab utba ọmọ abu lahab a mọ̀ pé abu lahab ọ̀nkù ló jẹ́ sí anabi sallallahu alayhi wa sallam so naturally wọ́n fi ọmọ fúnra wọn dẹ́ kìí ṣe nítorí ẹ̀sìn torí pé ẹ̀sìn Islam kò tí ì déngbà náà. ó fẹ́ jáde lọ sí Sham torí àti lọ tajà pẹ̀lú bàbẹ́ Abu Lahab ọ̀wà ní síwájú kóhun tó lọ sí ọjà tó ń lọ yìí la'atiyanna muhammadan fala udhiyannahu máa lọ bá muhammad sallallahu alayhi wa sallam máa bú máa nílára fi aburú kan fa'atahu so àdéhùn tó ṣe ó pé ó lọ láti lọ bá anabi sallallahu alayhi wa sallam ń bọ̀ dọ́dọ̀ anabi ó ní ya muhammad huwa káfíru bin najm idha hawa walladhi dana fatadalla ó ní òun ṣe àìgbọ́ràn òun ṣe kèfèrí sí najm idha hawa òun sì tún ṣe kèfèrí fún alladhi dana fatadalla èyí ni pé wọ́n rífà sí àyà tó wá nínú al-Qur'an wan najmu idha hawa lọ́wọ́ tutọ́ sí ojú ànábì sallallahu alayhi wa sallam ọ̀kan nú ọmọ ọmọ tó jẹ́ ìyàwó ẹ̀ lọ́wọ́ fèsì pé a ah, kí ló ń ṣe ọ́ lọ́ba ló ń kọ̀ pé tọ̀lákọ̀ha lọ́ba kọ̀ sílẹ̀. Si kíkọsílẹ̀ tó kọsílẹ̀ yìí àránṣẹ́ ni fún ànábì sallallahu alayhi wa sallam àránṣẹ́ ni fún ọmọ ànábì sallallahu alayhi wa sallam àti gbọ́ wípé ànábì ọmọ rẹ̀ ń bẹ lábẹ́ kèfèrí ńlá tí ó gba ẹ̀sìn Islam gbọ́ so ọlọ́run fẹ́ tú kalẹ̀ ó ní eléyìí fi ṣẹlẹ̀ èsì tánà bí fọ ni pé allahumma sallit alayhi kalban min kilabika wípé wọ́n ọlọ́run ọba jẹ́ kí ajá nínú àwọn ajá rẹ kún ó borí ẹ̀ kún ó gejẹ wọ́n ní Abu Talib tó jẹ́ ọkọ̀ anabi sallallahu alayhi wa sallam òun ma àbọ̀wá àdúrà tí èpè tí anabi sallallahu alayhi wa sallam ṣẹlẹ̀ lórí ẹ̀rú bá lọ́wọ́ ni ma agnaka yabna akhi an hadhihi ah, ah, ó ní ìdí àti bù ẹni pé ó ní ìdí àti iṣẹ́ bi lè nígbàtí Utba tó padà lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ ó fún bàbá ẹ̀ nírò bàbá rẹ̀ náà mọ repercussion tó ṣe àti èpè tí ànábi sallallahu alaihi wa sallam tó ṣẹlẹ̀ lórí kò ṣùgbọ́n wọn ní nǹkan míì tí wọ́n lè ṣẹlẹ̀ lórí thumma kharaju ila Sham wọ́n bá jáde lọ sí Sham nígbà wọ́n dé àyè kan wọ́n ní ní rahib irú àwọn àfa yahudawa àwọn yahud ó wá sọ fún wọn pé inna hadhihi al-arda musba'atun kathiratu as-siba ẹ pé ìlú tẹ wáyé ìlú tí àwọn ẹkùn àwọn ìkookò nǹkan kan tán pọ̀ ni so bí wọ́n ti sọ fún wọn yẹn Abu Lahab ó ti ó ti attention rẹ ti lọ síbi èpè tí anabi sallallahu alayhi wa sallam tó ọmọ ẹ̀ torí pé as-siba sìbá náà ni ajá náà wọ́n kàn jẹ́ pé domestic lòun ṣùgbọ́n nǹkan kan náà ni pẹ̀lú àwọn kókó ẹkùn nǹkan kan yẹn lọ́wọ́ ni agithuna ya ma'ashara quraish hadhihi layla ẹran wa lọ́wọ́ ẹ̀yin quraish lálẹ́ ẹ má ṣe gbà kí ajá àbí kòkò kọ́ wa bọ́ màmí jẹ fa inni akhafu ala ibni da'wata muhammad torí pé èpè tí muhammad tọ́sẹ́lé ọmọ mi ẹ̀rù ń bà mí. wọ́n á ní òkè ń tà ṣẹ́kù gbogbo àwọn ràkúnmí tán kó lọ sí ọjà gbogbo wọn á ṣe round àwọn wá wà láàrin so gbogbo àwọn kòrẹ́ ìṣòkù àwọn náà to sáfù round wọ́n á fi ọmọ abulab sí àárín so ló ní ẹni kẹyìn tẹ kọkọ tẹ lọ bá kó tó di pé ẹni pé ẹ ti kan ràkúnmí ẹ kan àwọn sọ́hùn mi kẹ tó wá lọ dé ọ̀dọ̀ ọmọ abulab. so wọ́n á sùn ṣùgbọ́n nígbà tí wọ́n sùn ọ̀hún wọn ọ̀mọ̀gbà tí ẹkùn tó wá tó bẹ̀rẹ̀ fi fi mú fún wọn fi wọn títí bí ó fi fò dé ibi tí ọmọ Abu Lahab wà lọ́ba gejẹ lọ́ba kú. so eléyìí náà ó fi àjùlọ anabi sallallahu alayhi wa sallam ó fi hàn. so súra yìí ó ní àwọn maqasid èyí ni pé ohun tí ó fẹ́ èyí ni pé ìránṣẹ́ tí ó fẹ́ jẹ́ fún wa ṣùgbọ́n yẹn a ó filẹ̀ di ìgbà tí a bá ka súra náà tán torí kí àlàyé ò lè yé so su aya àkọ́kọ́ wà najm idha hawa wáwò yẹn wáwò ìbúra ni gẹ́gẹ́ bí a ti kà ní súrà tí ó kọjá so ohun tí anabi sàlám fi búra ń bí ó ní anajim kí ni anajim anajim ó ní kawakib àwọn stars ìràwọ̀ ìdá hawa ìdá sakata nígbàtí ó bá sọ̀kalẹ̀ àwọn ìdá gọ́ọ̀bà àbí nígbàtí ọba tí a ò rí mọ́ àwọn míì ni wàkílà ìdá saqata ala ash-shayatin nígbà tí a bá fi lẹ àwọn èṣù tá a fi lẹ wọn lóko torí pé lásìkò yẹn àwọn ọmọ lẹ́yìn iblis wọ́n máa gun sánmà lọ débi pé wọ́n dé sánmà àkọ́kọ́ ilé ayé wọ́n á máa tẹ́tí gbọ́n tí ọlọ́run ọba ń ṣe wáàyí fún àwọn màláìkà so wọ́n á máa wọ́n máa sọ fúnra wọn títí wọ́n fi lọ sọ fún eh, api òpìdán àti babaláwo àwọn náà wàá fi rọ̀ tí wọ́n kún gẹ́gẹ́ bí anabi sàlẹ̀ ti ṣàlàyé so anujum òun náà wà nínú ìṣẹ̀dá ọlọ́run àǹfààní ẹ̀ ni pé àwọn èèyàn wọ́n máa ń wò láti mọ ibo ni south ibo ni west ibo ni north wà ibo ni east wà torí pé tí wọ́n bá rìnrìn àjò nínú igbó tí wọ́n ní ma ibi tán eh, wà mọ́ àwọn ìràwọ̀ yẹn ni wọ́n máa ń wò wọ́n ti mọ̀ wọ́n eléwo ló wà ní eh, ìbọ̀wọ̀ oòrùn èwo ló wà ní ìbùyọ oòrùn àti yòókù gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ. ọlọ́ni. وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في, الظل... في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وأولون وباون لسدا إراو وسدا رفعي لتهتدوا به تلك لما منقلوه في ظلمات البر والبحر نبا تبا ونوق إلي تنري أبي تبا ولوري إبو أوري أوري أمي ẹ ní mọ èwo ni north èwo ni south èwo ni east so ìràwọ̀ yẹn ó ní ẹ máa fi mọ nbọlẹ̀ wà. bákan náà nínú àǹfààní ìràwọ̀ yìí èyí tí a sọ pé ọlọ́run máa fi lẹ àwọn èṣù ó máa fi lẹ̀ wọ́n lóko nígbà tí wọ́n bá lọ gbọ́ ọ̀rọ̀ láti sánmà torí pé. Ah, bákan náà ó fún sánmà torí tí àwọn ìràwọ̀ yẹn tó bá jáde tán dáadáa yóò wá dàbí pa àfi ṣe ẹ̀ṣọ́ fún sánmà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti wí. inna zayyana samaa ad-dunya bizinatin al-kawakib wa hifdhan min kulli shaytanin marid. لا يسمعون إلى الملأ الأعلى ويكذفون من كل جانب ولهم عذاب واصب ọlọ́run ní àwa la fi ìràwọ̀ yẹn a fi ṣe ọ̀ṣọ́ fún sánmà bákan náà ó tún wá jẹ́ ìṣọ́ fún sánmà ọ̀hún láti jẹ́ pé àwọn èṣù òní máa wọnú ẹ̀ lọ láti lọ gbọ́ ohun tí ọlọ́run bá ń ṣe wáyé fún àwọn màláìka rẹ̀ so eléyìí ó tún wà nínú àwọn àǹfààní ìràwọ̀ yẹn bákan náà ìràwọ̀ yìí àwọn àyà tí ó wà nínú ẹ̀ ó tóbi gbà so àwọn afáàní ohun tí a gbà lérò pẹ̀lú idha hawa nígbàtí ìràwọ̀ yẹn tí ó bá sọ̀kalẹ̀ láti lọ lọ lọ attack àwọn èṣù àbí kọ́ yẹ pé idha saqata suqutuhu wa ghiyabuhu so nígbà tó bá bọ́ bíbọ̀ rẹ̀ òun náà nìkan pé a ò ní rí ní òkè mọ́ torí àsìkò tí ó máa ń jáde ó ti tó. نعم أفا الشنقيطي أني النجم إذا هوى àwọn afáàmì ní an-najm al-qur'an lọ́lọ́n gbà pẹ̀lú ẹ̀ lérò pẹ̀lú ẹ̀ wọ́n ní an-najm al-qur'an ní ọba ló gbà lérò pẹ̀lú ẹ̀ so kí ni relationship pẹ̀lú al-qur'an pẹ̀lú an-najm nígbàtí ọlọ́run ní an-najm yẹn ìtọ́sọ́nà ló jẹ́ fún wa nígbàtí a bá ń lọ lórí ilẹ̀ àti orí òkun wọ́n á ní alukur'an ìtọ́sọ́nà ni fún wa nílé ayé láti nígbà tí gbogbo ìgbésí ayé wa pátá ìtọ́sọ́nà ni alukur'an jẹ́ ó lè jẹ́ pé ọlọ́run ọba ó máa ń búra pẹ̀lú alukur'an láyè tó pọ̀ nínú nínú alukur'an. níbi tọ́lọ́ ni yasin wal qur'an al hakim ọlọ́ni hamim wal kitabil mubin so gbogbo lè alukur'an ni ọlọ́wọ́ bá fi ń búra so wọ́n ní ìtumọ̀ anajim bí kì í ṣe ìràwọ̀ tí a ń rí ilé ayé tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ní alukur'an but ọ̀rọ̀ tó fi lágbára náà ni pé anajim yìí ni ọlọ́run gbà lórí ẹ̀ torí pé ọlọ́run ó búra pẹ̀lú sánmà ó búra pẹ̀lú oòrùn ó búra pẹ̀lú òṣùpá pẹ̀lú gbogbo ẹ̀ báyẹn so tó bá yẹ pé ìmọ́lẹ̀ ni àti ìtọ́sọ́nà bóyá oòrùn ni ó bá fẹ́ lágbára ju ìràwọ̀ lọ ma dalla sahibukum wa ma ghawa sahibukum bí oní anabi muhammad sallallahu alayhi wa sallam ẹni pé anabi sallallahu alayhi wa sallam kò ó wà lójú ọ̀nà bákan náà ó sì wà lórí òdodo kò yẹ kúrò lórí òdodo náà أي ما حاد محمد صلى الله عليه وسلم عن طريق الهداية والحق anabi sàlám kò yẹ kúrò lójú ọ̀nà ìtọ́sọ́nà àti òdodo wa man kharaja ani rashad anabi sàlám kò kúrò nínú ọ̀nà ọ̀nà tó tọ́ bal huwa fi gáyàtì istiqama wal i'tidal was sadad anabi sàlám ó wà lórí ọ̀nà tó tọ́ ìdúró déédéé kò sí àkọ̀yẹ̀kú lórí ẹ̀ so eléyìí ni al-muqassam alayhi tí a bá búra yóò ní tá à ń búra lé lórí àkànlé sá àkànlé búra lásán so nígbà tí ọlọ́run ní wa najm ó búra ni kí ni tọ́lọ̀ wọn ń búra lé ó ń búra lórí pé anabi sàá ó wà lójú ọ̀nà kò ṣìnà so ó ní al-muqassam alayhi ay anna rasulallah sallallahu alayhi wa sallam lam yadil wa lam yab'ud anil haqqi wal huda anabi sàá sálàm ò ṣìnà kò sì jìnnà sí òdodo bal huwa ala siratin mustaqim anabi anabi sallam ó wà lórí ọ̀nà tọ́tọ́ laysa kama taz'umuna min nisbatikum iyahu ila dalali wal ghay kìí ṣe gẹ́gẹ́ bí àwọn mushriki àwọn mushriki maka bí wọ́n ṣe ń rò tí wọ́n fi tó ń júwe anabi sallam pẹ̀lú ẹni tó ti sọnù ẹni tí ò fẹ́ òdodo pàápàá jùlọ àwọn gangan ni wọ́n wà lójú kùnà tí wọ́n fẹ́ òdodo náà. so ma dalla wa ma gawa ìtumọ̀ wọn nǹkan kan náà lọ já sí ṣùgbọ́n kí ló fà á tí ọlọ́run fi rìpíìtì kẹ́límà méjèèjì tó nítumọ̀ kan àwọn afáàmì ni ad-dalal yaqa'a min al-jahli bil-haq ipe taba ní èèyàn dalla òun a máa ń wí lórí ẹni tí òdodo wal òun kuma udulu anil haqi ma ma'rifati ó ni pé kéèyàn ọmọ òdodo kó wá sẹ́kù níbi òdodo náà a ó rí pé wọ́n yàtọ̀ eléyìí ò tiẹ̀ mọ òdodo ọ̀hún pẹ́ẹ́pẹ́ eléyìí sì ni ọmọ òdodo ṣùgbọ́n òun ò tiẹ̀ wá kúkú wá tẹ̀lé òdodo náà gẹ́gẹ́ yahud àti nasara àwọn kan wọ́n mọ̀ wọn ò àwọn kan wá so tí a bá wò ó rí pé ìbúra pẹ̀lú an-najm ó wà nínú ọgbọ́n àti òye torí pé iṣẹ́ ìràwọ̀ yẹn ó ní kó tọ̀yàn sọ́nà iṣẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní kó tọ́ àwọn èèyàn sójú ọ̀nà òdodo wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha anabi sallallahu alayhi wa sallam kì í sọ̀rọ̀ lórí ìfẹ́ ẹnu gbogbo ń tó bá sọ. So, tó wáàyí ni wọ́n ṣe fún láti ọ̀dọ̀ ọlọ́run ọba ay walaysa nutquhu sadiran an hawa nafsihi ìsọ̀rọ̀ anabisa sallam kì í wá láti ìfẹ́ ọkàn rẹ̀ mal qur'ani wa ma sunna illa wahyun min allah ila nabiyyi muhammadin sallallahu alaihi wasallam alqur'ani tariyan àti sunna anabi sallallahu alaihi wasallam wahyi ni látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe ìfẹ́ inú anabi sallallahu alaihi wasallam so gbogbo nǹkan kan tí àyànnẹ́bí sàṣẹ́lẹ̀ bá sọ jáde lẹ́nu ìdínú tó fi jẹ́ pé a máa ń rí ìtọ́sọ́nà nú ẹ̀ a sì tún máa ń mú ṣẹ̀ríà jáde láti nú ẹ̀ torí pé àyànnẹ́bí sàṣẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu débi pé wọ́n ní tí àyànnẹ́bí sàṣẹ́lẹ̀ bá ń ṣàwàdà gan fún rẹ̀ kì í fi rọ́ ṣàwàdà àfi kó pódòdó gbogbo tí ó fi ṣàwàdà ọ̀hún ẹ so ìdínú tún àwọn àfáà kan nínú àwọn mufassirin wọ́n ní gbogbo tí anabi sallam bá sọ àti ijtihad tó bá ṣe gbogbo ẹ̀ pátá wáhàyí ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba torí pé la yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa qur'ani tí anabi sallam kàyí shadidul quwa ẹnìkan àbẹ́dà kan tó ní agbára olùkọ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam ayé allama muhammadan sallallahu alayhi wa sallam malakun shadidul quwa èyí ni pé malaika kan tó lágbára gbà olùkọ́ ànábì sallallahu alayhi wa sallam ní alqur'ani àti ọ̀rọ̀ tó ń sọ yẹn so aya yìí nǹkan méjì ló wà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé anna hadha alqur'an. العظيم علمه جبريل النبي صلى الله عليه وسلم بأمر من الله في القرآن جبريل لقى النبي صلى الله عليه وسلم pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba nǹkan kejì ni pé anna jibril shadid alquwa torí pé jibril gan fún rẹ̀ ẹni ó lágbára ni ànábì màláìka ni tó lágbára Ọlọ́run ọba gan ó pe jibril lálágbára qul man kana aduwwan li jibril fa innahu nazzalahu ala qalbika bi idhnillah eléwo ló ń sọ̀tá pẹ̀lú Jibril Jibril yẹn ó ní ó ń sọ alukur'ani sínú ọkàn rẹ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba eléwo jẹ́rìí al-amru ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ yọ jáde nínú àyà náà ọlọ́ni wa innahu latanzilu rabbil alamin nazala bihi ruhul amin ala qalbika litakuna minal munzirin ìpè qur'ani yìí láti ọ̀dọ̀ ọlọ́run ọba ọba ẹ̀dá malaika jibril ó ní ó sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ sínú ẹ̀mí rẹ torí kó lè jẹ́ ẹni tí ó máa ṣe ìkìlọ̀ so eléyìí fi hàn pé alukur'an láti ọ̀dọ̀ ọlọ́ọ̀ba ni ọlọ́run fi rán jibril láti wá kọ́ anabi sallallahu alayhi wa sallam alámàrí ẹlẹ́ẹ̀kejì ni pé qur'an yẹn àbí malaika jibril alágbára ni ọlọ́run ní innahu laqawlu rasulin karim dhi قوة عند dhil arshil makin wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ni tí a fi rán òjíṣẹ́ kan òjíṣẹ́ tó lágbára tó wà ní ẹ̀bá al-arshi ọlọ́run ọba so náà ni màláíkà Jibril ọlọ́run ọba ó júwe màláíkà pẹ̀lú alágbára. أي علم رسول الله صلى الله عليه وسلم القرآن الكريم وأنزله عليه من عند الله عز وجل ملك شديد القوة وهو جبريل عليه السلام يعني في القرآن يو أتدو وبلوتي وبالوتي ولون بالوصو كالي ó fi rán màláìka jibril màláìka yẹn tó ní agbára tí ó sí nǹkan kan tó lè dí lọ́nà láti má jíṣẹ́ fún anabi sallallahu alayhi wa sallam. nínú agbára malaika Jibril àwọn ìjọ Lut bọ́ọ̀ ló ti ṣe fún wọn ó fi ìyẹ́ rẹ̀ ó fi gbé ìlú wọn sókè ó wá dojú ẹ̀ dé so tí kì í bá ṣe ni ó lágbára ta ó ṣe lè àwọn ìjọ Thamud báwo ti ṣe wọn àti àwọn ìjọ ànábì yòókù tí wọ́n parun màláìka jibril náà ni ẹni tí ọlọ́run rán láti ṣiṣẹ́ yẹn tó ọlọ́run ní dhu quwwatin inda dhil arshil makin ẹni ọlágbára tó wà ní ẹ̀bá àlárẹ̀ṣẹ̀ ọlọ́run ọba náà dhu mirratin fastawa wa huwa bil ufuqil a'la. Ah, malaika jibril náà ni ọlọ́run tún ròyìn ń bí zumi rotin fastawa ay zu manzorin hasanin ẹni tí ó ní tó dùn wò tó dáagbà wa jibril alayhi salam ó ní malaika jibril الذي ظهر واستوى على صورته الحقيقة لرسول الله صلى الله عليه وسلم في الأفق الأعلى أن يعني توابى النبي صلى الله عليه وسلم نغار الحراء tó wá ní sífà rẹ̀ gangan tí ọlọ́run ti tọ́lọ́run dá fún tó bo gbogbo sámà pátá wa huwa shams inda matla'iha ó ní sámà tá a rí níbi tí oòrùn ti ń jáde so malaika jibril yẹn ó dùn wò ó dáa tó dùn wò bákan náà alágbára ni ó wá bá anabi sàlám ní súra rẹ̀ gangan tí ọlọ́run dá fún un. náà so nígbàtí tẹ́lẹ̀ malaika jibril wọ́n máa wá bá anabi sallam ní àwọ̀ arákùnrin kan nínú maka wọ́n ń pè ní dihiyatul kelbi arákùnrin náà gbajúmọ̀ ni tí wọ́n mọ̀ pẹ̀lú ẹwà so súra rẹ̀ ni wọ́n máa ń wá pẹ̀lú rẹ̀ wá bá anabi sallam tó bá sì ti wá anabi ti mọ̀ pé jibril ni ṣùgbọ́n nígbà tí ó máa wá bá anabi sàlẹ̀ ní gáàlù Hira ó wá pẹ̀lú súra rẹ̀ tọ́lọ̀ tó dalé lórí léyìí tó yẹ pé ó bo gbogbo sánmà ànábì ò rí sánmà mọ́ màláìka jibril ló ń rí. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى so thumma dana jibril min rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tó wá ó súnmọ́ anabi sallallahu alayhi wa sallam pẹ́kípẹ́kí níbi tó yẹ pé súnmọ́ rẹ̀ yẹn qaba qawsayni fakana dunuwuhu miqdara qawsayni ọpẹ́ tí a bá wọn ìsúnmọ́ rẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tí a bá fi ọmọ ọfà tí a fi wọn ó rí i pé gúngún ọfà méjì àbí kò tiẹ̀ fẹ́ jù bẹ́ẹ̀ lọ èyí ni pé kò tó gúngùn ọfà méjì tó súnmọ́ ànábì sàlẹ̀ pẹ́kipẹ́ki gẹ́gẹ́ bí gbà tá a bá ní two meters fa awha ila abidihi ma awha nígbà tó wá dé bá anabi sàlẹm níbi súra rẹ̀ gangan tó lọ ń dalé lórí tó sì túmọ̀ anabi sàlẹm pẹ́kípẹ́kí ìgbà náà ló ṣe wáhìyí tó lọ fi ràn فأوحى الله سبحانه وتعالى إلى عبده محمد صلى الله عليه وسلم ni ọlọ́run bá ṣe wáyé sí ànábì muhammad sallallahu alaihi wasallam ma auha bi wasitati jibril salam alayhi salam in tí ó ṣe wáyé rẹ̀ fún láti ọ̀dọ̀ jibril alayhi salam uh, wọ́n ní wọ́n dárúkọ kí ni tí malaika jibril tó ṣe wáyé rẹ̀ fún anabi sallam níbí wọ́n ní ìdí tí wọ́n fi fi pamọ́ ni pé litafhimu wa ta'zimu torí àti àti àti sọ́di ohun tó gbangban ohun tó tóbi gan èyí ni pé awha ilayhi amran azima ọwá ọwá mú wáhàyí ọ̀rọ̀ tó tóbi ọwá fi bá anabi sallam ní kíni ó ní al-Qur'an. ما كذب الفؤاد ما رأى أي ما كذب قلب محمد صلى الله عليه وسلم ما رآه بصره النبي صلى الله عليه وسلم أكرر rẹ̀ kò já ń tójú rẹ̀ rí ní irọ́ ẹni pé kò purọ́ fún gbogbo tó sọ pé òun rí màláìka Jibril ní súra rẹ̀ anabi sàásálàm ọ̀parọ́ bẹ́ẹ̀ náà lórí so ohun tí ọkàn rẹ̀ rí nígbà tí malaika jibril tó máa wá ń bá anabi sàlám lójú oorun bẹ́ẹ̀ náà ló tún rí ní ojú ọkàn rẹ̀ ọ̀jẹ́ tó rí lójú kọjá nírọ́. afatumarunahu ala ma yara ay atukadhibuna muhammadan sallallahu alayhi wa sallam ṣé ẹ fẹ́ máa já anabi muhammad sallallahu alayhi wa sallam ní irọ́ ni. Ironi fatujadilunahu ala ma yarahu ẹ fẹ́ máa ṣe fàmí ń fọ́ lórí nítorí tó sì dá lójú pé dáadáa wa yushahiduna wa yushahiduna min ayati rabbih ma yushahiduhu min ayati rabbih ohun tó rí nínú àyà ọlọ́run ọba èyí ni pé ìṣẹ̀dá malaika jibril súra rẹ̀ gangan tó rí un máa pè nírọ́ láti láti láti láti láti ṣe ìmúra lẹ́dẹ̀ ìpè alukur'an ìrírọ́ wọ́n ní anabi sàlẹ̀ orí jèbí ìrírọ́ nípa torí pé wọ́n fẹ́ pe kur'an gangan nírọ́ so wọ́n láti pe ẹni tó mú kur'an gangan ló kúrọ́ walaqad ra'ahu nazlatan ukhra ọlọ́ni walaqad ra'a muhammadun sallallahu alayhi wa sallam jibril ala suratihi la haqiqa marratan ukhra eléyìí kọ́ la kọ́kọ́ anabi tún rí malaika jibril lẹ́lẹ́ẹ̀kejì ní súra rẹ̀ gangan tọ́lọ̀ ń da nígbà wo indadhi inda sidratil muntaha indaha jannatul ma'wa ẹni pé àsìkò tí wọ́n wá ṣe isra àti mi'raj pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam anabi malaika jibril ní súra rẹ̀ gangan tọ́lọ̀ ń da bẹ́ẹ̀ náà ló tún àwọn malaika tó pọ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ bí ọlọ́run ọba sì dá wọn ó rí nígbà tí wọ́n fi tán wà ní sidratil muntaha ayé ẹ̀ńdà sidratil muntaha shajaratun nabq wọ́n ní igi tó ń pè ní nabq mi ò mọ orúkọ yorùbá bẹ́ẹ̀ sì ni mi ò mọ ní haúsá mo rò pé haúsá wọ́n ń pè ní um, igi yẹn igi ẹ̀gún ni ó sì tún láǹfààní torí pé ó máa ń lé àwọn àná ẹ eh, bẹ́ẹ̀ ni ó ní so igi yẹn ó ní sidratul muntaha igi yẹn wà níbi ààyè tí ò sí ẹlòmíì tó tún lè kọjá rẹ̀ ju àwọn màláìka ọlọ́run tí wọ́n wà pẹ̀lú ọlọ́run ọba gbogbo àwọn màláìka yòókù gbogbo tó ń wulẹ̀ ń mú wá níbi sidratul muntaha yẹn náà ni wọ́n dùn ó sí táwọn tí wọ́n gbà lọ sí ọ̀dọ̀ ọlọ́run tí wọ́n fi gbà á àwọn ní àwọn màláìka tó yẹ pé àwọn ni àwọn máa ń wá láti sidratul muntaha lọ síbi tí ọlọ́run ọba gangan fún rẹ̀ wà. so gbogbo tí ń bá ń bọ̀ yantahi ilayha ma yu'raju bihi minal ard gbogbo tí ń bá ń bọ̀ wá láti ilẹ̀ tí wọ́n mú lọ sókè ibẹ̀ náà ni wọ́n mú dúró sí wayantahi ilayha ma yuhbatu bihi min fawqiha gbogbo tí ń bá sì ń bọ̀ láti sánmà ibẹ̀ náà ni ó kọ́kọ́ sọ̀kalẹ̀ sí síwájú kún tó mú wá sísàlẹ̀ ẹni pé nígbà tí alukur'an tó kọ́kọ́ sọ̀kalẹ̀ ibi ó sọ̀kalẹ̀ sí nìyẹn. wọ́n ní ń bẹ̀ ẹ̀ńdàá jannatul ma'wa allati wu'ida biha almuttaqun níbẹ̀ ni aljanna alma'wa wọ́n èyí tí ọlọ́run ọba tí ó ṣe àdéhùn rẹ̀ fún àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn olùpáyà ọlọ́run ọlọ́wọ́ bá kókà wá kún mọ́ wọ́n ní ibn abbas ó ní ilayha yantahi ilmu ilma kulli alimin ẹni pé gbogbo olùmọ̀ ibi tí ìmọ̀ rẹ̀ pin sínú kọ̀mọ̀ntì tún bẹ lẹ́yìn rẹ̀ wa ma wara'aha la ya'lamuhu illa Allah in ti ń bẹ lẹ́yìn sidratul muntaha kò sẹ́ni ó jù Ọlọ́run ọba lọ idh yaghsha sidrata ma yaghsha nígbà tí igi yẹn tí àwọn màláíkà oríṣiríṣi tó wá bo igi mọ́lẹ̀ tó wọ́n fi ṣe igi lọ́ṣọ̀ọ́ torí wíwá anabi sallallahu alayhi wa sallam láti gba anabi sallallahu alayhi wa sallam lálejò àtàwọn nǹkan oríṣiríṣi tán wà ń bẹ kódà ibẹ̀ náà ni anabi sàlám ló ti rí anabi ibrahim alayhi salatu wa salam idh yaksha sidrata min amri Allahi shay'un azim nígbà tí igi yẹn tí àwọn oríṣiríṣi òfin ọlọ́run àti àwọn nǹkan àwọn nǹkan oríṣiríṣi tọ́lọ́run dá tí wọ́n bo igi mọ́lẹ̀ la ya'lamu wasfuhu illa Allah kò sẹ́ni ó lè dúró yín rẹ̀ àfọlọ́run ọba. wa kana nabi sallallahu alayhi wa sallam ala sifatin wọ́n ti ṣe ànábì sàlám lọ́sọ̀ síwájú kó tó gbé lọ sí sidratul muntaha bet lórí pé ànábì sàlám wà ní irú ipò yẹn àti àwọn nǹkan tójú òrírí gbogbo eyín pátá kò take attention ànábì sàlám láti má dojú kan tí ànábì sàlám wá ṣe ọlọ́ni mazagal basaru wama tagha ànábì sàlám kò gbórí kúò níbi tí ó gbé wá bẹ́ẹ̀ ni kò sì kò sì kọjá ẹnu àlà kó kọjá níta ni ó wò níta fún láṣẹ láti wò kọ́ mọ́ kó wò nǹkan èyí tà fún láṣẹ rẹ̀ ànábì ò kọjá ẹnu àlà ayé fama fama mala basaruhu yaminan yẹ washimalan ojú ànábì sàásálà kọ́ máa wẹ̀gbẹ́ kọ́ máa wọ̀tún kọ́ máa wòsì kọ́ máa wọ wájú kọ́ máa wẹ̀yìn. أو يتجاوزه أبي كتي واقجين على فإنه ما فعل إلا ما ما أمر به النبي صلى الله عليه وسلم سنك كجنتي وقال سياتي ولا يسأل فوق ما أعطى له wọn bẹ́ẹ̀ ni anabi sàá sàlám ò béèrè ju ti wọ́n fún láṣẹ àti béèrè lọ. so níbi uh, sidratul muntaha yẹn ó ní anabi sàlám ló ti rí màláíkà anabi ibrahim aleyhi salatu wa salam. bákan náà wọ́n tún gba ìgbà ọ̀rọ̀ pé àwọn màláìka àwọn ni wọ́n wá àṣẹ láti ọ̀dọ̀ ọlọ́run ọba wípé àlejò pàtàkì tí ń bọ̀ yàrá náà fẹ́ rí fún wa àti wò lọ́lọ́run wá fún wa láṣẹ orí sidratul muntaha ni wọ́n á bò ni wọ́n wo anabi sallallahu alayhi wa sallam tó ń ti bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam àǹkàlì rẹ̀ wá kò sí lára àwọn tí àwọn nǹkan mèremère tó ń rí un anabi sallallahu alayhi wa sallam òwòjú tí ó gbé anabi sallallahu alayhi wa sallam wà lọ laqad ra'a min ayatihi al-kubra min ayati rabbihil kubra ó kúkú rí àwọn aya ọlọ́run ọba àti àwọn oríṣiríṣi ẹ̀dá tó tóbi tí ojú ànábì sàlá sálàm ò rí rí so ó rí kí ni tẹ́ fẹ́ máa já ní rọ́nú ẹ̀ nísìn لقد رأى محمد صلى الله عليه وسلم ليلة المعراج من آيات ربه الكبرى النبي صلى الله عليه وسلم ní ọjọ́ alẹ́ ليلة, ليلة المعراج ó rí àwọn ayé ọlọ́run ọba léè tó tóbi addalatun ala qudratillah léè tó ń fi agbára ọlọ́run ọba hàn wa azamatihi minal jannati wan nari wa ghayriha tó ń fi agbára ọlọ́run ọba àti títóbi ọlọ́run ọba tó fi ń hàn anabisa asalan rí aljanna bẹ́ẹ̀ náà lórí iná àti àwọn nǹkan míì tí wọ́n fi hàn anabisa asalan. so anabisa alam ó rí àwọn oríṣiríṣi àwọn nǹkan èèmà tí ọlọ́run ọba dá àti àwọn àyà oríṣiríṣi orí Jibril ní súra rẹ̀ orí Sidratul Muntaha orí àwọn nǹkan míì so eléyìí nígbàtí ọlọ́run ọba tó ṣe Israel pẹ̀lú anabi sallam láti Makka lọ sí Baitul Maqdis láti Baitul Maqdis lọ sánmà ẹlẹ́ẹ̀keje so ìrìn àjò yìí báwo ni anabisa asalam sì ṣe àwọn kan wọn sọ wípé anabisa asalam lójú oorun náà lọ wà lójú oorun yẹn ló ti rí gbogbo àwọn nǹkan tó rí kókó maka so àwọn afáàní pẹ̀lú ẹ̀mí àti ara anabisa asalam pátá gbogbo ẹ̀ ni wọ́n jọ lọ síbi tọ́lọ kì í ṣe pé bọ́yá anabisa asalam wà lójú oorun ọlọ́ni subhanalladhi asra bi abidihi laylan. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير pé mímọ́ fún ọlọ́run ọba èyí tó mú ànábì sàásálà rin ìrìn àjò lálẹ́ láti masjid al-haram lọ sí masjid al-aqsa torí àti àyè tí a ṣe lálbarka torí ká lè fi àwọn oríṣiríṣi àmì. Okay káfí lè hàn anabi sàlá sàlám innahu huwa as-sami'ul basir ọlọ́run ọba ọba olùgbọ́ ọba olùrí ni. Ibn Kathir ọlọ́run ọba kí ó yọ́nú sí ó kó àwọn nǹkan jọ lórí ìrìn àjò yìí tí anabi sàlá sàlám lọ ó ní dájúdájú ìrìn àjò tí anabi sàlá sàlám lọ yìí kì í sojú oorun ló ó wà ní ẹni pé ó wà pẹ̀lú ẹ̀mí ẹ̀ àti ara rẹ̀ pátá òun ni wọ́n jọ lọ sí Baitul Maqdis ohun tí wọ́n sì gùn òun ni wọ́n ń pè ní buraq ẹni pé ohun tí wọ́n gùn tí wọ́n fi lọ sí Baitul Maqdis yẹn ni wọ́n ń pè ní buraq nígbà tí wọ́n dé mọ́sálásí Baitul Maqdis anabisa sallam so buraq yẹn mọ́ òpó tó lára Baitul Maqdis ó wá wọ inú mọ́ṣáláṣí náà ó wá kírun ó kọjú sí alqibla tí wọ́n ń kọjú sí ní baitul maqdis ó kírun tahiyatul masjid raka méjì ìgbà yẹn inú wa mú mi'raj ẹni pé àtẹ̀gùn wọn á gbé wá láti ibẹ̀ ló ti wá tẹ àtẹ̀gùn yẹn lọ sí sánmọ̀ àti malaika jibril so gbogbo sẹ́mà tí wọ́n bá dé wọ́n dúró wọ́n fi àwọn tó wà ń bẹ̀ wọ́n fi hàn anabi sàlá so ní gbogbo sẹ́mà yẹn ni anabi sàlá sàlám ti rí oríṣiríṣi àwọn ẹrú ọlọ́run tó wà ń bẹ̀ àti àwọn anabi ọlọ́run ọba anabi sàlá sàlám rí wọn débi ìgbà tí wọ́n dé sẹ́mà ẹlẹ́ẹ̀kejì sẹ́mà ẹlẹ́ẹ̀kejì yẹn ó ní àwọn muqarrabun àwọn tí ọlọ́run tó súnmọ́ ọlọ́run ibẹ̀ làwọn wà anabi salam ó ṣe sálámà sí gbogbo àwọn anabi ọlọ́run ọba tí ó bá pàdé níbẹ̀ yẹn bákan náà anabi salam pàdé pẹ̀lú anabi musa ó sì bá sọ̀rọ̀ alayhi salatu wa salam ó pàdé pẹ̀lú anabi muhammad anabi ibrahim alayhi salatu wa salam ó sì bá sọ̀rọ̀ ibẹ̀ yẹn ni anabi salam wá kọjá wọn lọ sí ààyè sidratul muntaha. so bákan náà ó ní gbogbo àwọn tó ṣẹlẹ̀ ní sidratul muntaha tí a ti sọ̀rọ̀ lórí ẹ̀ ibẹ̀ ni ọlọ́run ọba ló ti ṣe ìrun lọ́rùn èèyàn fún anabi sallallahu alayhi wa sallam láti orí àádọ́ta dé márùn ni pé ìrun yẹn wọ́n kọ́kọ́ ṣe lọ́rùn èèyàn lórí pé àádọ́ta àgbàlá máa kírun ní lọ́jọ́ anabi sallallahu alayhi abẹ́bẹ̀rẹ̀ ṣe ìpẹ́ ọlọ́run ti wá sọ ọ wá dínkù di márùn torí ìdẹ̀kùn fún anabi sàlám àti àwọn ìjọ rẹ̀ bákan náà láti fi hàn láti fi hàn wípé ọ̀rọ̀ irun yẹn ohun tó tóbi ni ọlọ́run ọba kò fi rán malaika jibril ó mú anabi sàlám rin ìrìn àjò láti lọ gba irun kíkí yẹn wá so nígbà tí wọ́n parí gbogbo tí ó ṣẹlẹ̀ tán ní lókè wọ́n padà wá sí Baitul Maqdis wọ́n ní bẹ̀ yẹn gbogbo àwọn ànábì ọlọ́run náà sọ̀kalẹ̀ pẹ̀lú ànábì sàásánlá láti sin ànábì sàásánlá wa ibẹ̀ ni wọ́n ti lé ànábì sàásánlá ti síwájú òun táwọn sì tò lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ní irun yẹn ó dàbí pé irun àṣùbà ni láti fi hàn àpọ́nlé àti iyì àti ọlá tí anabi sàásálàm tó ní láàrin àwọn anabi ọlọ́run ọba anabi jẹ́ ìmáàmù wọn àwọn jẹ́ máàmù rẹ̀ so ìbẹ̀yẹn náà ti wá dìde kúrò láti baitul madis padà wá sí kaaba lásìkò tó yẹ pé ilẹ̀ ò tí ì mọ́ pátápátá bigalas ẹni pé lásìkò tí ilẹ̀ ò tí ì mọ́ tán so ìdínú tọ́lọ́ ni afara afara'aytum ìdínú tọ́lọ́ fi pé kí ṣe ẹ fẹ́ máa já anabi sàásálàm nírọ́ ni lórí nítorí. now afara'aytum al-lata wal-uzza wa manata ath-thalithata al ni afara'aytum ayyuha al-mushrikuna hadhihi al-aliha ẹ̀yin ọ̀sẹ̀ ṣé ẹ ò pé gbogbo àwọn. àwọn èrè èyí tẹ́ ẹ kó jọ yìí tẹ́ ń sìn allati ta'buduna èyí tẹ́ ń sìn wọn allat wal uzza wa manat gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí athalithatul ukra ẹni pé ẹlẹ́ẹ̀kẹta hal tanf hal nafa'at aw darrat hatta takunu shuraka lillah ṣé wọ́n tiẹ̀ ń ṣàfàyín ní fún yín ni àbí wọ́n tiẹ̀ ń ní aburú kan tán ṣe pẹ̀lú yín tó fi jẹ́ pé ẹ máa sìn wọ́n ẹ tó wá máa fi wọ́n dọ́gba pẹ̀lú ọlọ́run ọba so lamma dhakara al-wahy nígbàtí ọlọ́run ọba tí ó tó sọ ọ̀rọ̀ lórí al-wahyu èyí ni pé wáyé tí ọlọ́run ṣe fún anabisa sallam àti ìrìn àjò tí ọlọ́run tó fi tó mú anabisa sallam lọ ọlọ́run wa ó ń dá wọn mú àwọn ọ̀sẹ̀bọ ó ń dá wọn lẹ́bi ìpè ṣé irú ọlọ́run ọba tó ní tó lágbára tó báyìí òun ó fi ilẹ̀ láti máa jọ́sìn fún gbogbo àwọn èrè tí wọ́n kó jọ tí wọ́n tọ́ pé àwọn gangan àwọn ni wọ́n sọ wọ́n ló kọ àwọn èrè ń gan olóòkọ àwọn náà sọ wọ́n ló kọ wípé ilé ọmọ jẹ́ báyìí ilé ọmọ jẹ́ báyìí sọ ọlọ́ni afaraitum hadhihi al-aliha ẹ rí gbogbo àwọn èrè tẹ́ kó jọ yìí allati ta'budunaha léyìí tẹ́ ń sìn wàkọ̀dé awhat wa unzilat ilaykum shay'an léyìí tó yẹ pé a ti ṣe wáhàyí a sì ti sọ èyí tó dára tó lápọ̀nlé ju tẹ́ ń sìn lọ sí ànábì muhammad sallallahu alayhi wa sallam bákan náà ànábì tí a sọ̀kalẹ̀ fún yìí amúlọ ìrìn àjò a sì rí a sì fi àwọn nǹkan àwọn nǹkan ìmọ̀ nínú àyà ọlọ́run àfihàn wọ́n ní aláàtì yẹn wàlúùzà wàlmanat àwọn ère ni lahum kánú ya'buduna min dunillah wọ́n máa ń sìn wọn yàtọ̀ sí ọlọ́run ọba ṣùgbọ́n láti yẹn wọ́n ní o ní ọlọ́run ọba àwọn thaqif àti ta'if àwọn ìlú tí wọ́n súnmọ́ maka wàkílà hadha sanam wọ́n lérè yìí wọ́n ní arákùnrin kan nínú wọn ni tẹ́lẹ̀ wọ́n ní iṣẹ́ rẹ̀ ó ní pé àpáta kan wà tó ti máa ń gún àwọn bíi dáwà àti jéró tó ń fi máa ń ṣe bíi cake fún gbogbo àwọn tó bá ṣiṣẹ́ mọ́kà lásìkò ìgbà náà so iṣẹ́ tó ń ṣe yìí tó ń ṣe torí ọlọ́run eléyìí ni wọ́n wá panlé ńgbà tó kú tán ó àpáta títí wọ́n máa ń gún àwọn kìnìyẹn fúláwà yẹn ibẹ̀ gangan ni wọ́n á sọ̀dọ̀ ọlọ́run tó ń sìn ó ní wọ́n sọ di lat torí pé kẹ́límà lat yẹn gan fúnra ẹ̀ ó ní pé kéèyàn ogún nǹkan. Hmm. so eré yẹn ó wà ń bẹ títí ìgbà tí àwọn ìlú Thaqif yẹn tán fi gba Islam anabi sallallahu alayhi wa sallam wa ran Mughira ibn Shu'ba láti lọ láti lọ destroy ààyè tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ń sin eré yẹn àmọ́ Uzza wọ́n ní Uzza yẹn ọlọ́run ọba àwọn Quraysh ni àti àwọn ìjọ kan tó ń pè ní Ghaffan àwọn ni Samra bibatni nakhla ba'atha ilayha Rasulullah sallallahu alayhi wa sallam Khalid ibn al-Walid eré yẹn tiẹ̀ òun wà ní ara igi dẹ́bínú ni wọ́n láyè kan wà ní ara igi dẹ́bínú yẹn tó change colour tó green ohun tó hàn ní pé àlìjànú ní bẹ́nu ẹ̀ so o ní wọ́n á sọ̀dọ̀ ọlọ́run tí wọ́n ń sìn gbogbo ìgbà tí ìdààmú bá ti bá wọn ibi ibẹ̀ yẹn ni wọ́n lọ láti lọ máa wá ìdẹ̀kùn ìgbà tán bá ń wójò ibẹ̀ ni wọ́n lọ láti máa wójò so ọlọ́ anabi sàásàlà wọn aran Khalid ibn walid láti lọ gé igi yẹn wọn nígbà tó gé e, èsù tó wà nú ẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí sunkún ipe ha aburú bóun o àwọn tí wọ́n ti ń pè òun tẹ́lẹ̀ ní ìsìn wọn ò ní máa pè òun mọ́ àwọn tí wọ́n ń bẹ òun tẹ́lẹ̀ wọn ò ní wá máa bẹ òun mọ́ àwọn tí wọ́n máa ń sunkún sọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wọn ò ní wá máa sunkún mọ́ <laughs> wọ́n ní ni Khalid ibn walid wọ́n wá kún kó mú alìjànú gan fún rẹ̀ wá sáládà ń wò dódà anabi sallallahu alayhi wa sallam ó fún anabi sallallahu alayhi wa sallam ní ìró anabi sallallahu alayhi wa sallam ní tilkal uza walan tu'bada abadan òun gangan ni uza òun ni alìjànú yẹn ló wà nú ẹ̀ látòní lọ ẹnìkan ò tún sìn mọ́ ṣùgbọ́n manat fún àwọn ìjọ Huzail àti Khuza'a anẹ́bí sàásánlá rán Sayyidina Ali òun ló rán láti lọ láti lọ destroy ère yẹn tí wọ́n ń sìn ibẹ̀ ni wọ́n máa ń ta ẹ̀jẹ̀ sí gbogbo ohun tí gbogbo ẹran tí wọ́n bá pa lásìkò tí wọ́n bá wá ṣiṣẹ́ hajj yẹn ní bí wọ́n ti ń ṣe ní àsìkò jahiliya tiwọn wọ́n wàá gba ẹ̀jẹ̀ ẹran yẹn ibẹ̀ ni wọ́n wàá gbé lọ tí wọ́n dalé lórí pé tọ̀ ìwọ ọlọ́run gba ẹ̀jẹ̀ tó ní àtàlẹ̀ òní wọ́n wàá dalẹ̀ ọlọ́run wọn lórí. gbogbo ẹ̀ wọ́n ń ṣe láti fi súnmọ́ ọlọ́run ọba ni láti fi wá bùkátà wá sí ọ̀dọ̀ ọlọ́run ọba. so ọlọ́ni alákùnmù dhakaru wọ́lẹ̀hùn òǹtà so ọ̀rọ̀ tún ti change báyìí lórí láti orí. Uh, èrè ó ti wá sórí àwọn ìhùwàsí kan táwọn Quraish àtàwọn Arab tó máa ń ṣe lásìkò náà torí pé gbogbo ìgbà tí wọ́n bá bímọ obìnrin wọ́n á fi ọmọ yẹn tí ó gbáyé ní ìgbáyé yẹpẹrẹ tí wọn ní tọ́jú ẹ̀ àbí kó sì jẹ́ pé síwájú kó tiẹ̀ tó dàgbà náà ni wọ́n ti lọ bò mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀mí ẹ̀ ní kòtò ọlọ́run wa ni alakumu dhakaru wala ṣé ọkùnrin yóò máa jẹ́ tiyín obìnrin ó wá máa jẹ́ tọlọ́run torí pé gbogbo àwọn màláìkà ọlọ́run wọn lóbìnrin ọlọ́run ni wọn. àtẹ̀jàlúùnà lẹ́kùnmù dhakar alladhi tardawnahu ṣé ẹ wàá mú ọkùnrin léètẹ́yìn ń fẹ́ ẹ fi tì ara yín wọ́tẹ̀jàlúùnà lillahi biza'mikum untha ẹ wà fi obìnrin ẹ fi tì sọ́dọ̀ ọlọ́run ọba allati la tardawna ha li anfusikum léètẹ́yìn ọ̀fẹ́. so lẹ́yìn ìgbà tó lọ́n fi àgọ́ wọn tó fi hàn níbi èrè tán sìn ó tún wá fi àgọ́ wọn ó fi hàn níbi tí wọ́n ń dìsọ́kàn nínú àdìsọ́kàn wọn. أي أيستقيم قولهم هذا لدى أرباب العقول السليمة والفطرة مستقيم سيوتي وعبا أغمام إيبي أنتين يوفين ẹ̀fì tí sọ́lọ́ sí ọ̀dọ̀ àṣẹ̀dá yín èyí tẹ́ ń fẹ́ òun lẹ́fì tí sọ́dọ̀ ara yín tilka idhan qismatun dhiza eléyìí kódà ìpín ìpín àìdọ́gba ni ìpín àbòsí lẹ pín ẹ pínpín tó dáa pẹ́ẹ́pẹ́ tilka idhan qismatun ja'ira ay zalima eléyìí ni ìpín àbòsí ẹ pín tẹ́yìn ọ̀fẹ́ pín fọlọ́hún èyí tẹ́ ń fẹ́ pín sọ́dọ̀ ara yín. ọlọ́ni in hiya asma'un sammaytumuha antum wa aba'ukum ma anzala biha min sultan. إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى gbogbo àwọn eré tẹ fún lóòkọ tẹ ń sìn ó kọ ni tó yẹ pé yín gangan fúnra yín lẹ fún wọn lóòkọ yẹn ọlọ́run kúkú sọ nǹkan kan kalẹ̀ fún yín lórí ẹ̀ wípé látà ni ẹ máa sìn òzá ni ẹ máa sìn mọ̀nàtì ni ẹ máa sìn ohun tẹ́ ń tẹ̀lé ojú àbá lásán lọ in yattabi'una illa dhann àbá nìkan ni wọ́n ń tẹ̀lé wa ma tahwal anfus àti ìfẹ́ ọkàn wọn tọ́ sọ wá pé gbogbo tẹ́ ń tẹ̀lé yìí tọ́lọ́run pa yín láṣẹ rẹ̀ yìí tọ́ ẹ fi ilẹ̀ wa laqad ja'ahum min rabbihimul huda àkíkà ìtọ́sọ́nà ti wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba yín àti rán ànábì sallallahu alayhi wa sallam àti rán sí pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn tó pé ìgbẹ̀yìn tí ó sì sí omi ìmọ̀lẹ́yìn ẹ̀ ما هذه الأوثان ما صورتم الأوراق آه، فوتوستات آه، تفسين يا طيب، ما هذه الأوثان إلا أسماء ليس لها من أوصاف الكمال بوبو عويري او كوني تيكو اي غاغا فون ولا جوي وان بلو كو انما هي اسماء سميتموها انتم واباؤكم ẹ̀yin àti àwọn bàbá yín tí wọ́n ti kọjá ẹ̀yin lẹ fún wọn lóko yẹn bí muktadọ àwa ìkúmbà ọ̀pìlà ẹ fún wọn lóko pẹ̀lú tó wù yín lọ́kàn ni ma anzala allahu biha min hujja ọlọ́run ọba ò sọ ẹ̀rí kankan kalẹ̀ fún yín léyìí tẹ́ẹ̀fì máa tẹ́ẹ̀fì máa pe tẹ́ǹtẹ́ǹsì yẹn tẹ́ẹ̀fì máa sọ́dọ̀ òdodo wípé àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ma tẹ̀tẹ̀bì ọ̀há ọláyé mushrikuna illa dhann àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ̀nyí kò sí nǹkan kan tí wọ́n ń tẹ̀lé ju àbálọ wàháwà anfusihim almunharifa àti ìfẹ́nu wọn èyí tí ọ̀dà pẹ́ẹ̀pẹ́ tó kúrò ní natural tó ti di agọ̀ walaqad ja'ahum min rabbihim ala lisani nabiyyi sallallahu alayhi wa sallam tó ó ti wá fún yín o láti ẹnu àwọn anabi muhammad sallallahu alayhi wa sallam ma fihi hidayatuhum wa ma intafa'u bihi èyí ni pé ohun tí ó jẹ́ ìtọ́sọ́nà fún yín àti ń tẹ́ máa fi ṣàǹfààní ló ti wá sí nínú ohun tí a fi rán anabi sallallahu alayhi wa sallam. naam amlil insani illa ma tamanna ah, naam alil insani ma tamanna falillahi al-akhiratu wal-ula am ìbéèrè ni ṣùgbọ́n kìí ṣe ìbéèrè tí a ní ìdí àti dáhùn torí pé ìbéèrè tá a fi ń búyàn ni tá a fi ń fúnyàn lẹ́bi ìpè èyí ṣe tẹ́yàn tẹ́yàn ṣe irú nǹkan báyìí tí ò tọ́ sí yín láti ṣe laysa lil insani ma tamanna ṣe pé gbogbo tí èèyàn bá ń fẹ́ gbogbo ẹ̀ náà ni ó rí min shafa'a nínú àwọn ìpẹ̀ tẹ́ sọ wípé àwọn kìíní wọn ó ṣìpẹ̀ fún yín lọ́dọ̀ ọlọ́run ìpè gbogbo àwọn tẹ́ǹsìn àwọn ni wọn ó ṣìpẹ̀ fún yín lọ́dọ̀ ọlọ́run awgairiha mimma tahwa nafsuhu nínú àti àwọn nǹkan míì nínú tí ìfẹ́ ẹnu tó máa fi ń hàn yàn falilayi amru dunya wal akhirah gbogbo alámàrí ilé ayé àti ti ọ̀run gbogbo ọwọ́ ọlọ́run ọba ló kò sí lọ́wọ́ àwọn ère tí ẹ̀ ń sìn yìí ọlọ́run ọba ó ń ṣàlàyé láti fún wa ní ìròyìn nínú àwọn nǹkan tí àwọn kèfèrí yẹn tí wọ́n máa ń wò tí wọ́n máa ń rò nínú ọkàn wọn àbí tí wọ́n máa ń sọ ipe ipe gbogbo àwọn tí wọ́n ń sìn yẹn àwọn yẹn ni wọ́n sì pẹ̀ fáwọn lọ́dọ̀ ọlọ́run ọba ó ní wala irrujitu ila rabbi inna li indahu lal husna kódà tí ń bá padà sọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọba òun gan èyí tó dáa ní rí torí pé mo ti rí èyí tó dáa nílé ayé mo lówó mo lọ́lá mo léèyàn so yóò jọ ajẹ́ pé ní lọ́run wọn fìyà jẹ mí kò sí ti ń jẹ́ bẹ̀ so bí mo ti lọ́lá tí mo ti lé tí mo ti dípò nílé ayé bẹ́ẹ̀ náà ní nílọ́run. so ìdínú tí wọ́n fi kọ́ ọ ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam àti qur'an tí ọlọ́run ọba tí ó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́run bá ní falilayi al-akhirati wal-ula tọ́lọ́run ọba ní ìgbẹ̀yìn àti àkọ́kọ́ èyí ni pé ilé ayé àti ọ̀run tọ́lọ́run ọba ní kò sí lọ́wọ́ ẹnì kankan ẹnì kankan ò sì ní í lọ́dọ̀ ọlọ́run ọba àyàfi tí ọlọ́run ọba tó bá fún ní àyè àti ṣìpẹ̀ lọ́lọ́ni wàkàmì mẹ́lẹ̀kìn في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى ملو نينو ملائكة في السماوات نسمة ما علو منزلة تنتي بياس لا تنفع شفاعتهم شيئا إيقيرون سنك كلام فانيقير illa min báàdì an ya'dhana Allahu lahum bish-shafa'a àyàfi lẹ́yìn ìgbà tọ́lọ́run bá fún wọn láṣẹ bákan náà wàyàrdọ̀ anil mashfu'u lahu tọ́lọ́ ń sì yọnu sẹ́ńtà sí pẹ́ rẹ̀ ẹni ó sì pẹ́ ìpè òní sàǹfààní fún kò tí ẹ̀ ní lè sìpẹ̀ náà àfìgbà tí a bá fún ní àṣẹ bákan náà ẹni tá a sì pẹ̀ fún ìpẹ̀ òun ò sàǹfààní ẹ̀ àyàfi ẹni ọlọ́run bá yọ́nú sí lókù ó ní ìpẹ̀ tá a bá ṣe fún tí ó sàǹfààní fún. áyà yìí ó ń bú àwọn kèfèrí láwọn tí wọ́n ń sin màláìkà àti àti ère wa za'ama anna ibadatuhum taqarrubu ila Allah ta'ala wọ́n á ń rò pé ẹ̀ ń táwọn ń sìn yẹn òun ni ó sún àwọn mọ́ ọlọ́run ọba lọ́jọ́ gbẹ́ndẹ́ alkiyama àwọn kìíní ẹni wọ́n sì pẹ́ fún wọn tọ́lọ́run ọba tí ó fi fi sí aljanna فقد نبهت ودلت على أن الملائكة مع كثرة عبادتهم وكرامتهم على الله لا تملك أن تشفع إلا لمن أذن الله so ìdínú tí wọ́n fi ń fún wọn ní ìró pé gbogbo àwọn màláíkà tẹ rò pé wọ́n ní ọlá wọ́n ní ipò lọ́dọ̀ ọlọ́run wọn ó sì pẹ̀ fún yín tẹ́ wọn wọn ò ní nǹkan kan ṣe nínú ìpẹ̀ àyàfi ìgbà tí ọlọ́run bá fún wọn ní àṣẹ àti ìsìpẹ̀ náà bákan náà wọ́n wá sípẹ̀ ń fún ẹni ọlọ́run bá yọ́nú sí wípé kí wọ́n sípẹ̀ fún òní wọ́n sípẹ̀ fún nínú àwọn tí wọ́n mọ ọlọ́run ọba lọ́kan nílé ayé èyí wá ṣe tán wípé ẹ̀yin tẹ́ ń jọ́sìn fún èrè tẹ́wàá máa rò pé àwọn èrè tẹ́ ń sìn àwọn ni wọ́n sípẹ̀ fún yín lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí ó fi hàn pé ọpọlọ yín ò ṣe déédéé. tọ́ ohun tí ó wá ní níbí ó wá ní àyè tó pọ̀ nínú al-Qur'an ọlọ́ọ̀ba ó sọ níbòmíì wípé àwọn màláíkà wọn à ní ṣìpẹ̀ tí wọ́n bá ṣìpẹ̀ ń gan wọn à ní ṣìpẹ̀ fún kèfèrí so ìpẹ̀ kankan ò sí fún ẹni tó ṣe kèfèrí sọ́nà nílé ayé ọ̀nà ni wala yashfa'una illa liman irtada wọn ò ní í sípẹ̀ àyàfi fún àwọn tọ́lọ́wọ́n bá yọ́nú sí ṣùgbọ́n ọlọ́run ṣe wá yọ́nú sí kèfèrí ọlọ́run sì ti sọ pé wala yarda li ibadihi al-kufur ọlọ́run ọba ò ní yọ́nú fún sí ẹrú rẹ̀ tó ṣe kèfèrí sí bóun ni wọ́n àti ẹjọ́ pé wọ́n sípẹ̀ fún wọn jọ́ gbẹ̀ndẹ̀ al èyí ni pé kò sípẹ̀ fún kèfèrí kankan innal ladhina la yu'minuna bil-akhirati la yasammuna al-malaikata tasmiyatal untha àwọn tí wọn ò ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n á máa sọ àwọn màláìka yẹn wọ́n máa sọ wọ́n lóko obìnrin wípé màláìka báyìí ó kọ rẹ̀ ní ondọ́lọ́n tèmi màláìka báyìí ó kọ rẹ̀ ní ondọ́lọ́n tèmi wọ́n á máa sìn wọ́n yàtọ̀ sí ọlọ́run ọba so nínú èrò wọn ni pé gbogbo àwọn màláíkà yẹn àwọn àwọn àwọn àwọn obìnrin ọlọ́run ni àbí àwọn ìyàwó ọlọ́run ma lahum bihi min ilmin in yattabi'una illa dhann wa inna dhanna la yughni min al-haqqi shay'a wọn ò ní àwíjàre kankan wọn ò ní ìmọ̀ kankan lódodo tó fi hàn wọ́n pé àwọn màláíkà yẹn obìnrin ni wọ́n lákọ̀ọ́kọ́ kò sí ìmọ̀ tó fi hàn pé àwọn màláìkà yẹn obìnrin ọlọ́ọ̀nà ọba ni wọ́n ohun tí wọ́n ń tẹ̀lé ojú àbá lọ àbá dídá sì ní kò lè sọ òdodo di irọ́ pẹ́ẹ̀pẹ́ so a ò lè sọ àbá ká sọ ní àbá yẹn ó ti dòdodo àà àbá àbá náà ni ó máa jẹ́ òdodo òdodo ló tiẹ̀. أي ما لهم بذلك من علم صحيح يصدق ما قالوه wọn ò ní ìmọ̀ kankan lódodo léè tó máa tó máa tó tí wọ́n fi kín tí wọ́n ń sọ lẹ́yìn ipò òdodo làwọn ń sọ ma yattabi'una illa dhann kò sí nǹkan kan tí wọ́n ń tẹ̀lé ju àbá lọ alladhi la yajidi shay'a léè tó yẹ pé kò lè ṣàǹfààní kankan wala yaqumu abadan maqama al-haqq a sì lè fi àbá a lè fi sí àyè òdodo. nínú àyà yìí ọlọ́run ọba ó kọ àwọn nǹkan méjì ó kọ fún wọn àkọ́kọ́ nínú ẹ̀ ni pé dáwà onífòhùn ohun tí wọ́n ń claim wípé àwọn màláìka obìnrin ni wọ́n ẹlẹ́ẹ̀kejì annahum banatullah wípé àwọn màláìka obìnrin ọlọ́run ọba ni wọ́n ọlọ́run ọba ó dá wọn lóhùn láàyè tó pọ̀ nínú al nínú rẹ̀ ọlọ́run وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب ما شهادتهم ويسألون وصوا أو ملائكة láwọn tó yẹ pé ẹrú ọlọ́run ọba ni wọ́n tí wọ́n ń sin ọlọ́run ní gbogbo ìgbà wọ́n wá sọ wọ́n dobìnrin ṣé wọ́n ti àwa ń bẹ ń bẹ̀ nígbà tó ọlọ́run dá wọn ni tí wọ́n fi mọ̀ pé obìnrin ni wọ́n so ohun tí wọ́n ń sọ yìí á kọ́ ọ lẹ̀ á wà bí wọ́n léèrè níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama èyí ṣe yín tẹ́ fi pé àwọn màláíkà ọlọ́run ba lóbìnrin ṣe wà ń bẹ̀ nígbà ọlọ́run ṣẹ̀dá wọn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ wọ́n lóbìnrin ọlọ́run ọba ni wọ́n ọlọ́run ni afa asfakum rabbukum bilbanin wattakhadha minal malaikati inathan innakum lataquluna qawlan azima ṣe ọlọ́run ó wá ṣẹ̀yìn lẹ́ṣà yóò wá fún ẹ̀yin lọ́kùnrin òun wà kó àwọn obìnrin sọ́dọ̀ lọ́mọ àbí níyàwó ohun tẹ́ ń sọ yìí tó tóbi gbáà ni lọ́rọ̀ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama á bí ilé rẹ̀ á sì fìyà rẹ̀ jẹyìn ọlọ́ni fa'arib amman tawalla an walam yuridi illa alhayata dunya ṣẹ́jú kúò kúò lọ́dọ̀ àwọn yẹn tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ sẹ́rí mọ́ dààmú pẹ̀lú wọn. àyè fa'arid amman tawalla an dhikrina àwọn tí wọ́n tán sírí padà kúrò níbi ìrántí ọlọ́run ọba wa huwa al-Qur'an ó ní al-Qur'an walam yuridi illa al-hayata dunya tó yẹ pé kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ju ìgbésí ayé lọ ìgbádùn ilé ayé lásán. أي ولم يرد إلا الحياة الدنيا قاصرا نظره عليها ليتو يكوي بو èrò rẹ̀ pátá lórí ọ̀rọ̀ ilé ayé náà ló wà wọn ẹ ronú nípa ọ̀run torí pé wọn ò gba ọ̀run gbọ́ wọn ní àyà yóò sọ̀kalẹ̀ lórí nabur ibn al-harf àti walid ibn al-mughira so ọ̀nà ni má ṣe máa ro kàn pé wọ́n gbàgbọ́ wọn ò lè gbàgbọ́ sẹ́ríkù kò fi wọ́n lẹ̀ wàlá ta'sa 'ala al-qawmi al-kafirin má ṣe máa ṣe ìbànújẹ́ lórí àwọn kèfèrí tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ dhalika mablaghuhum min al-'ilm ilé ayé o náà ni ń tán mọ́ àwọn ọmọ nǹkan mi jù bẹ́ẹ̀ lọ inna rabbaka huwa a'lamu biman dalla an sabilihi ọlọ́run ọba rẹ ó mọtalẹ́ni tó ṣìnà kúò lójú ọ̀nà tó tọ́ wa huwa alam biman ihtada ọlọ́run sì mọ eléwo lẹ́ni tí ó wà lórí ọ̀nà ay dhalika alladhi hum alayhi huwa muntaha ilmihim wa gayatihim lórí tí wọ́n wáyé orí ẹ̀ náà tí wọ́n mọ̀ náà ni wọ́n mọ̀ nǹkan míì jù bẹ́ẹ̀ lọ ọrọ̀ ilé ayé owó ọmọ àti gbogbo àwọn pò àwọn tí wọ́n mọ̀ náà ni wọ́n mọ̀ nǹkan míì jù bẹ́ẹ̀ lọ. إن ربك هو أعلم بمن حاد عن طريق الهدى ọlọ́run ọba mẹtẹlẹ ń tọ́ sẹ́rí kúò kúò lójú ọ̀nà òdodo wa huwa a'lam biman ihtada ó sì mọ eléwo ló wà lójú ọ̀nà wa salaka tariqa islam léyìí tó gba ojú ọ̀nà islam eléyìí ìkìlọ̀ ni léyìí tó tóbi fún gbogbo àwọn ẹnikẹ́ni tí wọ́n máa ń sẹ́rí kúò láti ojú ọ̀nà ọlọ́run ọba àti àti ṣiṣẹ́ pẹ̀lú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam láwọn tí wọ́n pọ́n ilé ayé tí wọ́n pọ́n lé ju ọ̀run lọ walilahi ma fi samawati wa ma fi al-ard liyajiziya alladhina asa'u bima amilu wayajiziya alladhina ahsanu bilhusna gbogbo tí ń bẹ nínú àti gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ tọ́lọ́run ọba ni ọlọ́run sí ọba sì dá wọn pẹ̀lú hikma àti àǹfààní kan ni so láti jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ bú a máa ṣẹ̀san aburú fún wọn gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rere a máa ṣe a máa san ẹ̀san rere tí wọ́n ṣe nílé ayé a máa san fún wọn ní ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama wallahi subhanahu wa ta'ala malakun ma fi samawati wa ma fi al ọlọ́run ọba ó ní ẹni tí sánmà àti ilẹ̀ ti ń bẹ lọ́wọ́ ẹ̀ òun náà ni ẹni tó ń lo ipò lórí rẹ̀ òun ló ń yí bó ṣe wù ú ó ń ṣe bẹ́ẹ̀ líyẹ̀ jìzí alladhina asahu bí iqabihim ala ma amilu min su láti láti san ẹ̀san fáwọn tí wọ́n ṣe aburú láti san wọ́n lẹ́san aburú àwọn tí wọ́n sì ṣe rere láti san wọ́n ní ẹ̀san rere. so àwọn tí wọ́n ṣe rere yẹn tá a san lẹ́san rere yẹn ọlọ́ni oní oní alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal-fawahisha illa al-lamam inna rabbaka wasi'ul maghfirah huwa a'lamu bikum id ansha'akum min al-ard wa id antum ajinnatun fi butuni ummahatikum fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa àwọn yẹn àwọn ni alladhina yajtanibuna al-kaba'ira al-ithmi àwọn tí wọ́n máa ń jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá wal-fawahish àti alfàṣà ìwà burú ìwà tó burú illa àyàfi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké inna rabbaka wasi'ul maghfirah ọlọ́run ọba rẹ ọba tó ní àforíjì ni tó yẹ pé àforíjì rẹ̀ ó fẹ̀ tó gbangban huwa a'lamu bikum ọlọ́wọ́ bá mọ̀ yín id ansha'akum min al-ard nígbà tí ó dá yín láti bí yẹ̀pẹ̀ ọlọ́wọ́ bá mọ̀ ọ́ mọ̀ tẹ́ ṣe ń sẹ́ nígbà tó dá yín láti bí yẹ̀pẹ̀ id antum aj wa id antum ajinnatum fi butunikum ummahatikum àtìgbà tẹ́ ẹ wà lópin ló nínú àpò bí ìyá yín ọlọ́wọ́ bá mọ̀ yín ó sì ti mọ̀ tẹ́ ṣe fala tuzakku anfusakum ẹ má ṣe máa ṣe àfọ̀mọ́ ara yín huwa a'lamu biman ittaqa ọlọ́run ọba ló mọ eléwo ló ń páyà ọlọ́run ọba. so níbí bayyana al-murad bil-ladhina ahsanu ọlọ́run ọba ó fi àfihàn àwọn wo la la la la la rò ní àwọn wo la pè ní àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ tá a san wọ́n lẹ́san rẹ̀ àwọn ni al yabta'iduna an kaba'ira dhunub àwọn àwọn tó ń jìnà sí ẹ̀ṣẹ̀ ńlá wal fawahish àti ìwà burú illa lamam àyàfi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a máa forí jì wọ́n pẹ̀lú àlùwàlá wọn pẹ̀lú lílọ wọn sí mọ́síláṣí pẹ̀lú àbọ̀ wọn láti mọ́síláṣí àti gbogbo gàtán bá ń lọ sí ilé kí ó láti lọ wá mà á máa forí ẹ̀ṣẹ̀ àwọn kéékèèké wọn á máa fi jì wọ́n وهي الذنوب الصغار أني أواس يسكيكك التي لا تصر صاحبها عليها ليه تويكو أنتين سي تنبو واسكيكك كما كونتينيو أتما شيء لا ينبتو سيما يبسني توريكو الإصرار على الصغائر كبائر torí pé téèyàn wọn kọ́ntínú àti máa ṣe ẹ̀ṣẹ̀ kéékèèké lẹ́yìn ìgbà tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni eléhùn gan kàbá ìrìnì so àwọn tá a máa darí ẹ̀ṣẹ̀ kéékèèké ohun tá a máa darí ẹ̀jẹ̀ wọn ni àwọn tí wọ́n lẹ́yìn ìgbà wọn mà wọn ò tún padà sídìí ẹ̀ṣẹ̀ náà mọ́. فإن هذه ما الإتيان بواجبات وترك المحرمات ìforí ẹ̀ṣẹ̀ yìí jì wọ́n gan lẹ́yìn ìgbà tí wọ́n bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti gbogbo tá a ṣe léèwọ̀ tá a ṣe lé wọn lórí gbogbo ẹ̀ ni wọ́n jìnà sí. Si yakfiruha Allahu lahum wa yasturuha alayhim ọlọ́run ọba yóò forí ẹ̀ṣẹ̀ náà jì wọ́n yóò wá bo àṣírí wọn kò ní jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan mọ̀ pé wọ́n ṣe inna rabbaka wasi'ul maghfirah torí pé ọlọ́run ọba rẹ ọba tí àforíjìn rẹ̀ tó fẹ̀ ni huwa a'lam bi ahwalikum ọlọ́run ọba mọ̀ wá yín ọmọ yín ọmọ pò yín hina khalaqa adam abakum nígbà tí ó dá ànábì adam tó jẹ́ bàbá yín min turab tó dá láti bí yẹ̀pẹ̀ wàhíìnà antum àjínàtùm fi butuni ummatikum àti gbà tí ẹ̀yin náà wà ní ọmọ òpónlò nínú àpò bí ìyá yín amọ̀ntẹ́ ṣe níṣẹ́ fala tuzakku anfusakum torí di èyí ẹ má ṣe máa ṣe àfọ̀mọ́ ara yín fatamdahuna láti máa yinra yín pé àwa ń ṣe báyìí àwa tá ń ṣe báyìí àwa tá ń ṣe báyìí وتصفوها بالتقوى كما اولو لو باي اولون اولو لو باي اولون اواني مؤمني هو اعلم بمن اتقى اولو با ما اليو لو باي ما اليو ني مؤمني لو تو جينا سنتي اولو با سو سورة النجم بين في سورة النجم أنهم بإجنابهم كبائر الإثم والفواحش wípé tó ń ti pé wọ́n jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá àti alfàṣà yusọ́dìkù alayhim ismul muhsinin ìgbà yẹn látò lè pè wọ́n ní ẹni rẹ̀ wa wa'adahum ala dhalika bil husna ìgbà yẹn ni alkawari tọ́lọ̀ ń ṣe pé wọ́n san wọ́n lẹ́san rẹ̀ yóò tó wá ṣẹlẹ̀ wa huwa aljanna òun náà ni aljanna wọ́n ní alfawa'ish ọlọ́run ní alladhina yajtanibuna alkaba'ira al-ithmi walfawa'ish àṣe atọ́f kaba'ir àṣe pẹ̀lú fawa'ish tó sì jẹ́ pé fawa'ish yẹn hiya nafsul kaba'ir òun náà ni kaba'ir gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ alfàṣà yẹn òun náà kaba'ir lòun náà àwa dá kaba'ir kan yàtọ̀ àwa pè fawahish wọ́n ní gẹ́gẹ́ bí àwọn àfà tí wọ́n pọ̀ tí wọ́n ti lọ rí pé fọwáìṣì yẹn òun náà ni kàbáìr tó ń ti bẹ́ẹ̀ náà àsùnwọ̀n papọ̀ mọ́ kàbáìrul ism torí pé láti fi hàn pé fọwá àwọn ìta dáyàtọ̀ ní tá pè ní fọwáìṣì yẹn àwọn wọ́n tún burú níwà fún ọmọ ẹ̀dá láti máa wù àwọn àfáà mi ní kàbáìr àti fọwáìṣì wọn yàtọ̀ wọ́n ní kabair ó ní ma warada fi wa'idun shadid ó ní àwọn ẹ̀ṣẹ̀ tí aya wá lórí àbí sunna anabi sàlám láti fi láti fi bani lẹ́rù pé ẹni ó bá ṣe báyìí á fi sínú ná ẹni ó bá ṣe báyìí ọlọ́run bá làánà rẹ̀ wọ́n ní ṣùgbọ́n alfàṣà fawahish ó ní tí ìjìyà wà lórí ẹ̀lẹ́ ayé wípé ẹni ọba ṣe níta ṣe ń jìyà fún ni nílé ayé síwájú kó tó lọ jẹ àtọ̀run gẹ́gẹ́ bí zina àtòlè jíjà àti ẹni ọ̀pàyàn tẹ́ńtọ́pa tó ọ̀pẹ lòmíì wọ́n ní gẹ́gẹ́ bí irú yẹn àwọn ni à ń pè ní fawahish ṣùgbọ́n alamam ó ní ohun tí a máa ń búyàn lé lórí tó bá ṣe gba èyí ṣe tó máa wúrú wà báyìí wọ́n ní o ní alamam ẹ̀ṣẹ̀ kéékèèké gẹ́gẹ́ bí kéèyàn tẹjú mọ́bìnrin tí ẹ̀ṣẹ̀ tiẹ̀ àbí alghams gẹ́gẹ́ bí ká máa fẹnu júwe òòrì ara ara nílọ. àdìfi wá nínú sahihul bukhari láti ọ̀dọ̀ ibn abbas wọ́n ní anabi sàlẹ̀ ó ní ma ra'aytu shay'an ashbaha bil-lamam mimma qala abu huraira ani nabi sallallahu alayhi wa sallam ó ní mi ò rí nǹkan kan tó júwe ìtumọ̀ lamam gẹ́gẹ́ bí ẹgbàwọ́ ọ̀rọ̀ tí abu huraira tó gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam eléyìí fi hàn pé ibn abbas òun náà sàhábí ni abu huraira òun náà sàhábí ni bóòló ti wá jẹ́ pé ibn abbas wọ́n ní pé ntí abu huraira tó gbà wá láti ọ̀dọ̀ anabi sàlẹ̀ ó fi hàn pé abu huraira ọmọ kéwu amin uh, ibn abbas ọmọ kéwu abu huraira ni torí pé àwọn sàábì anabi sàlẹ̀ àwọn míì wọ́n máa ń lọ kéwu lọ́dọ̀ ẹlòmíì táwọn mọ̀ pé wọ́n ní ìmọ̀ ju àwọn lọ àdán ìdàkejì ni pé ibn abbas ọmọdé lòun nígbà tí anabi sàá sálà ṣe hijira wá sí madina so ẹni ó dàgbà yóò nímọ̀ ju ọmọdé lọ ní gbogbo ìgbà bákan náà Abu Hurairah àwọn máa ń jókòó ti ànábì sàlẹ̀ ní gbogbo ìgbà kò ní nǹkan míì ti ṣe so nínú tí ó gbà wá yẹn ó túmọ̀ al-lamam torí pé ànábì ní inna Allaha kataba ala Adam haddahu min zina adraka dhalika la mahala ìpè ọlọ́run ọba ó kọ zina lórí ọmọ ànábì Adam ó kọ ìpín títí ẹ̀ nínú zina ó kọ lé lórí yóò sì gba kò sí ọ̀nà tí ó gbà yẹ torí pé zina al-ayn an-nadhar zina ojú ọ̀nà ni wíwò wa zina al-lisan al-mantiq zina zina ẹnu òní ọ̀rọ̀ sísọ kéèyàn máa sọ̀rọ̀ àlfàṣà lẹ́nu bí ìgbà tó ṣe zina ni wan nafsu tamanna ó dìgbà èèyàn bá wò tó sọ̀rọ̀ ìgbà náà ni ọkàn ó ṣẹ̀ṣẹ̀ wàá máa rò ah, kí n ti rí obìnrin yìí o wọ́tẹ̀ṣtẹ́ ìyọ́ a máa wú lọ́kàn rẹ̀ wọ́lfàrjú yóò sọ de kò dáìlík ìgbà yẹn ni faraj yóò ṣẹ̀ṣẹ̀ wá sọ de òdodo àwọn yóò kẹ́ dìbò àbí kó tiẹ̀ pé nírọ́ èyí ni pé kó gbójú kú kó gbọ́kàn kú kó má wò má kó ní astagfirullah tí ó ṣe yẹn yóò wò yóò sọ̀rọ̀ yóò ṣàdéhùn ńgbà wọn bá ṣàdéhùn kan wọn ó ṣeré wọ́n tó ń gbà wọ́n bá ṣeré tán wọ́n lùgbọ́ ọlọ́run. Ah, ibn abbas àti mujahid àti hasan àwọn ni al huwa rajul yulimmu bi-dhanb thumma yatub wọ́n ní al yẹn ó ní èèyàn tí ó fẹ́ ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ tó wá padà tó túbá ó ní alamam so èrò tọ́gbà àti ṣiṣẹ́ ẹsẹ̀ yìí wọn ọlọ́run bá forí ẹ̀ tì í lọ́wọ́ aka wàlẹ́bínà ìdá fàcàlù fàáhíṣẹ́tẹ́n àwòzọ́làmù àǹfùsàhùn dákẹrùlọ́ fàstẹ́fàrú lídùnúbìhìn. wípé àwọn ẹni tó yẹ pé ìdá fàcàlù fàáhíṣá tí wọ́n bá ṣiṣẹ́ àlfàṣá àwòzọ́làmù àǹfùsàhùn àbí wọ́n ti ẹ̀ wá ṣàbòsí lórí ara wọn wọ́n rántí ọlọ́run ọba wọn á tọrọ àforíjìn fún ẹ̀ṣẹ̀ wọn so níwájú ọlọ́run ni ulaika jazaohum magfiratun min rabbihim àwọn èèyàn ni tó yẹ pé ẹ̀san wọn ọlọ́run ọba yóò forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ó lè san tá a san fún wọn a forí ẹ̀ṣẹ̀ tó ń ṣe a fi jì wọ́n torí pé wọ́n túbá lọ sí ọdọ́run ọlọ́run ọba. nam kabair afa kabair pọ̀ bó tilẹ̀ jẹ́ pé hadisi wa ta kà tó ní alkabair ó ní sab'u almubiqat èyí pé almuhlikat èyí tó máa ń ṣe ìparun fún yàn àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń ṣe ìparun fún yàn ṣùgbọ́n kàbáyìrì ó pọ̀ ju méje lọ àwọn àfáà míì wọ́n ka ẹ̀ṣẹ̀ kàbáyìrì ó lé ní seven hundred. so nínú ètò àkà tó wá nínú sunna anabi sallallahu alayhi wa sallam afa ibn kathir ó gbìyànjú láti kó irú àwọn yẹn ó kó wọn jọ nínú ẹ̀ òní méje tá a kà yí pé aṣírkù bìlà kéèyàn ń ṣẹbọ sọ́lọ́run ọba àbí asíhìr kéèyàn máa pidán àbí kó gba òpìdán kó gbàgbọ́ wàkọ́tùl nas àbí kéèyàn pààyàn tó yẹ pé ọlọ́run ọba ó ṣe léèwọ̀ fún wa láti pa àyàfi pẹ̀lú ráìtì àti pa nípa pò náà pààyàn apá wàákùlù máa lè lè tìǹ àbí ìjẹdúkìá ọmọ òrukàn òun náà ẹ̀ṣẹ̀ ńlá ni wàákùlù rìbá àbí láti máa jẹ rìbá òun náà ẹ̀ṣẹ̀ ńlá ni wàtàwálà yawma zahaf nígbà tí a bá ń jagun ẹ̀sìn kéèyàn wá rí kú kọ́sá kọ́ padà sẹ́yìn òun náà ẹ̀ṣẹ̀ ńlá ni wàkọ́fù almuhsanati alghafilati almu'minat àbí kéèyàn máa lẹ accusation lórí obìnrin múmìnì léyìí tó yẹ pé múmìnì ṣùgbọ́n ọ̀sọ̀rọ̀ alẹ̀ gáfìlà ọ̀sọ̀rọ̀ alẹ̀ ìdí ńlá máa ro èrò bú láàmà sọ́lẹ́kò àtòhúmà ipe ó ń zì náà ni àbí nǹkan kan bá mu tí ó sì sẹ́ẹ̀rì kankan lórí ẹ̀ eléyìí náà ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí sunna anabi sallam tó tún kà òun náà ni uququl walidayn kéèyàn ó fi àwọn òbí ẹ̀ sílẹ̀ láì tọ́jú kéèyàn ó máa kọ̀rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu léyìí tó sì jẹ́ pé nítorí paláṣẹ yẹn kò lòdì sí ọ̀rọ̀ ọlọ́run ọba. nínú àwọn kaba'ir tọ́lù tí anabi sàlám ká ó kà nínú ẹ pé istihlalu hurmati bayti llahi alharam gbogbo nǹkan tí a ní a máa ṣe ní haram ẹni ó ṣe wọ́n ní ṣíṣe rẹ̀ yẹn kaba'ir ni. ọtí mímu kàbáyìr ni kéèyàn ọmọ búra lórí irọ́ kàbáyìr ni lè jíjà náà kàbáyìr ni ẹni ó lómi omi yẹn ó ń gan kọ́ lọ́pàá abẹ́ ọlọ́ọ̀ba lọ́pàá ọkàn ṣe déédéé pé iwájú ilé rẹ lọ́wọ́ níbo ti lo tiẹ̀ tán kọ́ alẹ́ lò mí ò ní kòkó tó ní òun ṣe kò ń gẹ pé iwájú ilé ẹ̀ lọ́gbà nígbà tó ń ba bu tiẹ̀ dán gbogbo ẹnikẹ́ni tó bá tún fẹ́ ṣàǹfààní pẹ̀lú ẹ̀ kó fi wọ́n lẹ̀ káwọn náà ṣàǹfààní ń bẹ̀. àbí ẹni ẹni ó nílẹ̀ tó sì ní koríko kì í sòun koríko òun àbó ń ni ọlọ́run ba ló dá bẹ́ẹ̀ òun á ní àwọn nǹkan ọ̀sìn tí ń jẹ́ ń bẹ̀ yọ alẹ́ lómi òtún ni wàá dẹran ń bẹ̀ mọ́ eléyìí náà ẹ̀ṣẹ̀ ńlá àbí ẹni ó wá jẹ́rìí ìjẹ́rìí èké ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo àwọn yìí òní súnà wá lórí ẹ̀ pé kàbáìrì ni wọn nínú tí ó tún wá ní kàbáìrì ẹni ó ṣẹ́yún tọ́mọ ti bẹ̀rẹ̀ sí rúnkún rẹ̀ ìgbà náà ló ní wọ́n yọ jáde eléyìí náà apàyàn apàyàn ni wọ́n ní pé kọ́tùlù rọ́jùlù waladahu ẹni ó pa ọmọ khashiyata an yut'ima ma'ahu torí pé ń bẹ̀rù kọ́mọ yẹn kọ́ tó wá máa jẹ́nu àzìkí rẹ̀ wọ́n tálákà àbí ẹni ó ní alámúlékàn tọkọ rẹ̀ rìnrìn àjò tó ń tọ̀hún sí ni ó ń zìnà ni lọ́wọ́ dójúlé ìyàwó ẹni ó rìnrìn àjò àfìwà tó lásìpọ̀ pẹ̀lú ẹ̀ eléyìí náà ẹ̀ṣẹ̀ ńlá ni gbáà tó burú nínú àwọn tí súnnàkà lẹ́sẹ̀ ńlá ẹni ó ṣe sábàbí kún ó bú ìyá rẹ̀ àti bàbẹ́ ẹ̀ òun ló ṣe sábàbí kún ó bú ìyá rẹ̀ àti bàbẹ́ ẹ̀ torí kó sì wà wò àbóun náà bú bàbẹ́ ẹlòmíì wọn á bú bàbá tiẹ̀ náà gẹ́gẹ́ bí súnnà ànábì sàásálàm ti wá bákan náà súnnà wa pèsè bábùl muslim fòsók wákìtàlùhù kúfrùn kéèyàn ó bú mùsùlùmí fíṣkù ni fíṣkù yẹn náà ẹ̀ṣẹ̀ ńlá ni àbí kéèyàn ó tiẹ̀ wá máa bá ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kọ́ máa bàjá pẹ̀lú nǹkan tó lè pa lára òun náà ẹ̀ṣẹ̀ ńlá ni. bákan náà nínú tó wá ní súnà ànábì sàlẹ́m kéèyàn bọmọlúàbí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kọ́ bàjẹ́ tí ó sì ní hákì lórí rẹ̀ kọ́ máa sọ̀rọ̀ rẹ̀ láì da tí ò ṣe kó ló ṣe é eléyìí náà ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá míì wà tó yẹ pé àti ẹ̀rù pẹ́ṣẹ̀ ńlá ni kẹ́yìn ní orí rẹ̀ ọ̀dà nígbà tí wọ́n ọ̀dà orí rẹ̀ burú orí rẹ̀ ṣe ẹyọ kan ló ń sọ wọ́n méjì wọ́n náà ti dẹ́ṣẹ̀ ni wọ́n ń pè ní sabbatẹ́ni bisabba ẹni ó búyàn lẹ́ẹ̀kan tó náà wá bú tiẹ̀ lẹ́ẹ̀mejì sí òun náà ó ti kọjá ẹnu àlà torí pé bẹ́ẹ̀ bá ṣe nǹkan fún yín ẹ ṣe déédéé ní tó ṣe àbí kẹ́ẹ̀tì ẹ̀ wá ṣàmójúkú ọlọ́dàjù. nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun ni kéèyàn mú ìrun azuhur àti al-asri kọ́ wá papọ̀ láì sí òbírí kankan pẹ́ẹ́pẹ́ẹ́ àbí kẹ́yìn ọmú ìṣá àti magriba kọ́ wá papọ̀ láìsí uziri kankan tó lè jẹ́ ó ṣe bẹ́ẹ̀ òun náà wà nú ẹ̀ṣẹ̀ ńlá. ó wà nínú ẹ̀ṣẹ̀ ńlá àwọn nǹkan míì wà tó yẹ pé àrònú ẹ̀ pẹ́ẹ̀pẹ́ kéèyàn kéèyàn kéèyàn mú ọkàn pé ọlọ́run ọba ó lè kẹ́hùn kó mú kó pé kó ẹni pé kéèyàn mú ìrònú pé ọlọ́run ọba lè kẹ́hùn kó mú kú òpẹ́ ìpẹ́ ìpàtà ó ti tán wọ́n lẹ́sẹ̀ ńlá lòun náà àbí kó tiẹ̀ wá jẹ́ pé èèyàn wá ó sùn ọ tẹ́sẹ̀ ẹlẹ̀ lórí ètè ọlọ́run ọba ọlọ́run ọba ń fún ni òun náà wá sùn sọra ẹlẹ̀ gbà pẹ̀lú náà. òun náà ẹ̀ṣẹ̀ ńlá ni innahu la ya'asu min rawhillah illa alqawmul kafirun ẹnikẹ́ni ò ní máa já tàn máa pọ́lọ́run ọba ọkẹ́hùn àyàfi kèfèrí fala ya'manu makrullah makrullah illa alqawmul khasirun ẹni kankan kò ní fọkàn tẹ ètí ọlọ́run ọba àyàfi kó ẹni òfò so ń gbọ́ ọlọ́run pé yẹn lẹ́ni òfò àbí tó pè ń kèfèrí ó fi hàn pé ohun tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni. bákan náà àbá burú sí ọlọ́run ọba kéèyàn máa dábàá tí ò dá sọ́lọ́run ọba rẹ̀ tó dáa òun náà ó wà nú ẹ̀ṣẹ̀ ńlá yu'adhibu al-munafiqina wal-munafiqat wal-mushrikina wal-mushrikat adh-dhannina billahi dhanna as-su' alayhim da'iratu as-su' wa ghadiba Allahu alayhim wa la'anahum wa a'adda lahum jahannam wa sa'at masira so gbogbo ẹnikẹ́ni tí ń bá ń dábàá burú sí ọlọ́run ọba rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni gbá tọ́lọ́wọ́n bó bínú sí tí ó sì làánà rẹ̀ tí ó fi ìyàjẹ́ ń jọ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmà ọlọ́wọ́n bá kó sọ wánú ẹ̀ ọ wà nú ẹ̀ṣẹ̀ ńlá ẹni ó kú tó ṣe àwítẹ́lẹ̀ tó ṣe àsọ́ọ́lẹ̀ tó ṣe àsọtẹ́lẹ̀ sílẹ̀ pé tí òun fẹ́ kí wọ́n bóun ṣe nì lẹ́yìn gbòó bá kú tán ká wá ká kọ̀ ká má ṣe tó ti pé ààyè àti ṣé yẹn wà òun náà wà nínú ẹ̀ṣẹ̀ ńlá. ó wà nínú ẹ̀ṣẹ̀ ńlá kéèyàn kó jẹ́ kí ohun tí tó jọmọ́ ọ̀rọ̀ ilé ayé kó jẹ́ kí wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ ẹni pé alladhina yashtaruna bi ahdillahi wa aymanihim thamanan qalila so òun náà ó wà nínú ẹ̀ṣẹ̀ ńlá so eléyìí fi hàn pé ẹ̀ṣẹ̀ ńlá yẹn ó pọ̀ kì í ṣe ọwọ́ méje èyí tí a ìdínú tí àwọn afáàfi pé alkabair anna kullu ó ní gbogbo ẹ̀ṣẹ̀ اقترن بما يدل على أنه أعظم من مطلق المعصية ó ní ẹ̀ṣẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ gba mọ́ ohun tí a wí pé ẹ̀ṣẹ̀ kékeré lásán ni torí pé ẹ̀ṣẹ̀ kékeré ọ̀hún èèyàn lè mọ̀ ó ní ohun tó wá tí ò sọ wípé ọlọ́run ọba sọ̀yàn síná àbí ọlọ́run bínú sí àbí ọlọ́run ọba làánà rẹ̀ àbí ọlọ́wọ́ bá ó fìyà jẹ àbí kọ́ ẹ pé ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣe yóò padà náà pé ká gbẹ̀san àbí ká jẹ níyà nílé ayé ìtànpé ní had àbí àwọn ẹ̀ṣẹ̀ míì tí àwọn ọ̀rọ̀ tó burú tó wá lórí ẹ̀ tó fi ń hàn pé ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo yẹn wọ́n ń pè ní alkabair bet tó ń ti bẹ́ẹ̀ la saghira ma'al israr wala kabira ma'al istighfar èyí ni pé kò sẹ́sẹ̀ kékeré kankan téèyàn bá ń kọ́ntínú àti máa ṣe ìyẹn ń sì wúwo ẹ̀ṣẹ̀ kékeré kan ó sì gbọ́ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni ọwọ́ nígbà wọn àti aṣọ ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ kékeré ni wọn ni ọkẹ́ kò sí ọ̀nu ọwọ́ ń kọ́ntínú àti máa ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ yẹn kò fi í òun náà ó ti ṣe kẹ̀bíra wala kabirati ma istighfar gbogbo ẹ̀ṣẹ̀ bó ti wùlé ó tóbi tó téèyàn bá ti tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó fo orí ẹ̀ jìn kó sì fi iṣẹ́ ẹ̀ṣẹ̀ náà náà kó má ṣe é ó dà pé àsìkò ti tó so a ó fi àyè ìbéèrè lẹ̀ náà.

àwọn míì wọn sọ bọ̀ indirectly wọn ti fi ṣiṣẹ́ ẹjọ́ kí ni position àwọn. àwọn náà orí orí ìsìnà náà wà orí ìsìnà náà wà torí pé ibùn àwọn àfáàmì wọn láwọn yẹn òun ni àpèjúwe yahudu tó wà nù muslim hmm. àwọn yahudi muslim àwọn làwọn yẹn tí wọn àwọn gba quran gbọ́ wọn ò gba sunna anabi sallallahu alayhi wa sallam gbọ́ torí pé anabi sallallahu alayhi wa sallam ọlọ́run rán pẹ̀lú alukur'ani àti àlàyé alukur'ani ọlọ́run láti ṣàlàyé alukur'ani ni kì í ṣe pé àti ka kur'ani lásán fún al'umma rẹ̀ so ẹ̀nà ní òun gba kur'ani yẹn kò gba àlàyé rẹ̀ kur'ani òun gan bó ló ti rí bó ló ti dọ́wọ́ ẹ̀ kí ni tó fún ní ẹ̀rí pé kur'ani gangan ni tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ tí kì bá ṣe ọ̀nà tí súnà gbà wá ṣèyí ṣe tí wàá fi níwọ̀n ọgbà súnà wa àwa tá a wà lónìí distance wa sí alquran almost one thousand years kó àbí jù bẹ́ẹ̀ lọ more than one thousand years so kí ni tó fún wa ní assurance pé quran yẹn gangan ni tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ṣe ọ̀nà tí sunna gbà wá ni quran gbà wá so èsì tí ó ní ọ̀gbà sunna anabi sallallahu alayhi wa sallam gbọ́ so àlàyé alukur'an òun náà gẹ́gẹ́ bí alukur'an ni ó di dandan kéèyàn ó gbàgbọ́ bákan náà téèyàn bá gbọ́ sunna anabi sallallahu alaihi wasallam gbọ́ bóò ló ti fẹ́ ṣe ẹ̀sìn òun gan fún rẹ̀ àwọn nǹkan àwọn nǹkan wà tó pọ̀ tí ò tiẹ̀ ní lè ṣe tí ó wà nínú confusion pé báwo ló ṣe rí kò tiẹ̀ mọ́ kódà irun lásán tá tiẹ̀ dúró irun ká ní irun pẹ̀lú alukur'an bóò ti fẹ́ ṣe so kò lè kò lè rọrùn pẹ́ẹ̀pẹ́ wallahu alam so aburú ni gbà àwọn tí wọ́n kọ́kọ́ ṣe yẹn àwọn náà ni alkhawarij àti shia gbogbo àwọn aburú tó kọ́kọ́ bá muslim ní ìpìlẹ̀ lẹ́yìn ìgbà tí anabi sàásàlám fàyẹ́lẹ̀ àti sẹ́dínà abubakar àti umar gbogbo irú ìgbàgbọ́ yìí náà ni àwọn náà táwọn náà gbàgbọ́ ni pé quran nìkan kò sí súnà kankan Qur'an nìkan kò sí súnà kankan so níbi Qur'an nìkan náà ni wọ́n tún á ń lòdì sí al-Qur'an gangan fún rẹ̀ so aburú ni gbà ọlọ́run bá kí ó sọ wá nù. ẹ kí ni position kí èèyàn máa dìde ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn Islam bíi ó lè jọkùnrin ó lè jọbìnrin bọ̀ kéèyàn mọ́ gbèrò nǹkan dáadáa sọmọ ìyá rẹ̀ aburú nígbà torí pé èèyàn ní jẹ́ mùsùlùmí àfìgbà tó bá fẹ́ fún ọmọ ẹ̀yẹ́ ẹni tí ń fẹ́ fúnra rẹ̀ so nígbà tí ó bá fẹ́ fún ọmọ ẹ̀yẹ́ ẹni tí ń fẹ́ fúnra rẹ̀ kò ní jẹ́ mùsùlùmí so a rí pé aburú nígbà so òun ló máa ń bí hasada hasada àìsàn ńlá ni tó yẹ pé yọ kọ́kọ́ pa ẹni tí ń ṣe lára síwájú kó tó pa ẹni tí ń ṣe fún lára sọ kì í ṣe tó dáa pẹ́ẹ́pẹ́ kéèyàn ń gbìyànjú àti máa dunnú sí gbogbo nǹkan kan tó bá bá ọmọ ìyá rẹ̀ mùsùlùmí torí ìdùnnú sí ọmọ ìyá ẹ̀ bí ìgbà tó tún e, gba èrò oore sí orí ara ẹ̀ náà ni sọ ipe ìwọ ọlọ́run irú oore tó ṣe fún lágbájá ìṣèfẹ́mi náà kò gbèrò pé títọ́wọ́ ẹ̀ kọ́lọ́run ọgbà kú o bí ìgbà téèyàn tiẹ̀ ń dọ́lọ̀ lẹ́bi ni nígbà téèyàn ṣe pé òun gangan ní í ṣe fún yàn ọlọ́run ọba ní í ṣe bóò lè yóò ṣe àmọ́ dọ́lọ̀ lẹ́bi èyí ṣe tó fi ṣe báyìí fele èyí ṣe tó fi ṣe báyìí fele so ẹnikẹ́ni tó bá bá ọlọ́run bá wọ̀yá àjà a ti mọ̀ pé yọ ọ́ darẹ̀ lágara so ìwà tó burú gbà ni ọlọ́run bá kó sọ wa nínú ẹ̀ so nínú àwọn ìwà tó burú ó ní gbogbo ìwà tó bá yẹ pé ń máa ń wà nínú ọkàn ó sì ó sì ó sì kò wá easy láti mú kúò tí ìbáṣẹ ni ọlọ́run bá fún ní àtọ́lọ́run bá ràn lọ́wọ́ sọ gbogbo wà tó yẹ pé ìwà tó wà nù ọkàn ni ọ lágbára ọlọ́run ọba kí ó sọ wà nù ẹ̀ ẹ̀ nà nà. salamu bàbá wa àtàn ìyá wa tí wọ́n ti dàgbà wọ́n mọ̀ sọ pé wọ́n ti jẹ́ o ẹ san tèmi náà fún àyókù o ẹ dákun kò yé mi ah ah èmi náà ti jẹ́ o ẹ̀yà àsàkè mi náà ṣe àwọn báwọn àgbà mi máa sọ mi sọ́ọ́lẹ̀ tó àsọ́ọ́lẹ̀ sí àwọn gbé tó láti ti sọ́ọ́lẹ̀ sí ẹ̀yà wa ń bọ̀ wá nígbà tí ẹni ó kú tí pa màlúù tọ́wá jẹ màálù rẹ̀ lọ́wọ́ nítọ̀ òun náà jẹ tẹni báyìí tẹ́lẹ̀ ti lágbájá o ẹ jẹ́ káwọn èèyàn jẹ tèmi náà yíwò. bẹ́ẹ̀ ni àkọ́kọ́ náà kò sí ọ̀rọ̀ pípa màálù nínú pé ẹnìkan kú ẹnìkan ò lè mú mithal àpèjúwe wá láti ayé anabi sallallahu alayhi wa sallam àti àwọn sàábé rẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn wípé ẹni ó kú wọ́n máa ń pa màálù so àṣà burú ni àwọn èèyàn ń dá tí wọ́n sì wá tán fi rọ̀ sí ẹ̀sìn ìbáyẹ̀ pé àṣà lásán ni yóò tún rọra ṣẹpẹrẹ kódà kọ́ yẹ pásà lásán ni gan burú bet fífi rọ̀ sí ẹ̀sìn gan la burú jù so kì í ṣàṣà tó dáa wípé èèyàn á kú àmọ́ á pa màálù ṣé ìdùnnú wà lè yun àfáà kan ni láì jẹ́ pé aríwé gbà látọ̀run pé tọ̀ ọlọ́run ti gbà fún bàbá o bàbá kú ẹ̀ ń yọ̀ ẹ̀ ń mutí ẹ̀ ń jó ẹ̀ ń lù ẹ̀ ń dunnú kí lọ́kàn yín láì jẹ́ pé aríwé gbà látọ̀run pé tọ̀ ọlọ́run bá ti gbà fún bàbá o èyàn lẹ̀ wá ń jó lórí ẹ̀ sí so bí gbàtọ́ yẹ pé ẹ̀ ń jó lórí pé ọlọ́run tiẹ̀ ti mú bàbá ìkú ńlẹ̀ ká máa jó ká máa yọ̀ kò sì kì í ṣe àṣà tó dáa so gbogbo àkọ́kọ́ ah, náà ni pé wọ̀síyà tá à ń wí gbogbo wọ̀síyà tó bá ti lòdì sí àṣẹ ọlọ́run ọba àti ànábì rẹ̀ kìí ṣe kọ̀jẹ́ kọ̀lì kìí ṣe wọ̀síyà tá à ń musẹ̀ lẹ́yìn pé wọ̀síyà ká fún yẹn nínú dúkìá gan a tún ní ah, i mean ah, a ní hadi, extent ipe kò gbọdọ̀ jù báyìí lọ tó bá ti jù bẹ́ẹ̀ lọ kìí ṣe ń tá à ń musẹ̀ mọ́ ó ti kúrò ní ètò jẹ́ tọlọ́run àti tànàbí ẹ̀ dépò pé wòsíà ká fún yàn ní wòsíà àti ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ kì í ṣe tí a máa ń wò pẹ́ẹ́pẹ́. wa aleykum salaam. ustaz eh, ẹni tó pé òun alìsùn náà lòún jẹ bọ̀gàtí wàá bẹ́ẹ̀ kú wọn wá pé pé kọ́sà àdàkù kò bá wọn náwó sí òkú ọ̀sẹ̀ kankan náà mọ̀ wọ́n pé pé kọ́sà wà ń bẹ pé bóun yóò ti jẹ́ pé kò ní sí ọmọ rẹ̀ àgbà mẹ́ẹ̀ tó wá bá wọn lọ wọn jọ ṣe kí ni stand ìpè. ó bá wọn lọ bo. ó lọ bí tí wọ́n ti ṣòfin náà. ilé ni bàbá ti kú. bẹ́ẹ̀ náà wọ́n sá tó kọ́kọ́ kọ́ wa. àkọ́kọ́ náà bí wọn ò tiẹ̀ pé ó ní ráìtì àti lọ torí pé bàbá ẹ̀ ló kú. sọ kí èèyàn wà níbi ibẹ̀ ohun tó dáa ni and then kọjá pé àwọn èèyàn tí wọ́n máa wá ṣe tàzíyà wọ́n máa rí láti ṣe tàzíyà fún pàápàá jùlọ wíwá torí àwọn nǹkan míì tó tún rọgbà mọ́ òkú bàbá bá ń torí àti lọ àti ṣe ohun tí wọ́n ṣe ní jẹ̀náìsì nǹkan kan yẹn òun náà ó yẹ kó ní ipa ẹ̀ so that kò fi ní jẹ́ pé nínú dúkìá bàbá ni wọ́n ti ṣe gbogbo nǹkan yẹn kóun náà wá orí ọlọ́run ba láti bẹ̀ but níbi ìgbà tí wọ́n bá wá bẹ̀rẹ̀ sí ṣe ohun tí ò da lẹ́yìn ikú bàbá so kò pa dandan fóun láti jókòó ńbẹ̀ so tó bá ní iṣẹ́ tí ó ṣe ó lè lọ́ọ́ máa ṣiṣẹ́ yẹn torí pé iṣẹ́ yẹn ó lóore ju ti àwọn ń ṣe lọ so kéèyàn ó sì ṣe ń tó lóore jù ó dáa jù kéèyàn ó jókòó síbi tí wọ́n ti ń ṣe lọ́hùn so kì í ṣe ti tó kì í ṣe nǹkan èébú tó bá tóun bá kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n àìlọ sí ibi tí bàbá ti kú torí pé bàbá ẹ̀ kú ní Ògbómọ̀ṣọ́ òun wà ní Jọ́ọ̀sì tó bá sì láǹfààní àti lọ ẹni tó dáa jù náà ni lórí pé òun náà fi hàn pé òun ni ọmọ bàbá so so kò sáburú nù èèyàn ṣùgbọ́n kó wá jókòó níbi tí wọ́n ti ń tí wọ́n ti ń ṣe ìwà ẹ̀ṣẹ̀ ìyẹn kì í ṣe tí ó dára tọ̀ ẹ̀ Allahu alaikum wa alaikum salam. bẹ́ẹ̀ ni. well gbogbo eléyìí ni Islam ti pèsè sílẹ̀ so gbogbo ẹnikẹ́ni tí ń bá ń daran tí ẹran rẹ̀ tó bà oko èèyàn jẹ́ oní ọ̀sán owó okun gbogbo yẹn Islam ti pèsè ẹ̀ sílẹ̀ n tó kàn ṣẹlẹ̀ ní Nàìjíríà ń bí ó kọjá tí èèyàn lè rò torí pé kinní yẹn kì ṣe reality ni torí reality gangan ó ní pé akúkú wà ní Nàìjíríà yìí for more than fifty years lónìí tá a gbọ́n tá a sì máa ń tí wọ́n ń ṣe kò sí irú àwọn nǹkan báyìí tẹ́lẹ̀ èyí ṣe tó wá ń wáyé lónìí so látìgbà yẹn náà dẹ̀ ni àwọn fúlàní ti ń daran nígbà náà sì ni irú àṣìṣe náà mọ̀ ń wáyé bóun náà ti ń sọ̀rọ̀ ẹ̀ láàrin ara wọn tí ò jẹ́ má a parẹ́ ẹni lọ so èyí fi hàn pé gbogbo orú nǹkan báyẹn kò ní í ṣaláì má ṣẹlẹ̀ ṣùgbọ́n Islam ó ti pèsè irú yẹn sílẹ̀ ẹni ó fi ẹran lẹ̀ <coughs> láì láì wò tó fi lọ wọnú oko èèyàn Tọba oko rẹ̀ jẹ́ òun ọ̀sánwó ntí nǹkan ọ̀sìn rẹ̀ tó oko yẹn so ńgbà tá a ni ní kóòtù tá a gbogbo ẹ̀ so wáyé tí a fi wá rí tí a fi wá lọ síbi pé a máa pa ara ẹni so ìyẹn náà ọlọ́run ọba ni ó ni ó ni ó tún àárín Islam ó ti pèsè gbogbo orú nǹkan báyẹn sílẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ba nǹkan jẹ́ òní ọ̀sán wo ń so èyí tá à ń sọ ni pé ilẹ̀ tí èèyàn ò ro torí pé ń sìn kì í ṣe pé bóyá ilẹ̀ yẹn kì í ṣe koríko lọ́wọ́ àmì mọ́ ó ti jẹ ó ti di oko téèyàn ro torí àti wá arzikì rẹ̀ so ẹni ó bá sì bá arzikì èèyàn jẹ́ ó di dandan kí ọ̀sánwó ń tó so eléyẹn kì í ṣe irú tí a sọ̀rọ̀ lé lórí hmm. a jọ máa gbé àdúgbò ní ìsìn mọ̀ wá ní koríko ráǹdì. iwájú ilé mi àbẹ́yìn ilé tí ó sì jẹ́ pé nǹkan kan wà ń tí tó jẹ́ nǹkan owó èmi náà ní àwọn ewúrẹ́ tí mò ń sìn táwọn náà lọ ọmọ ń jẹ́ aládùúgbò náà bá ní ah, yẹra mú àwọn ewúrẹ́ mi káwọn náà rí kókó jẹ ní ah, kò sí ti ń lọ wájú ilé rẹ̀ ṣé ló gbìn nígbà tí èsì ẹ̀yàn tí kòtò omi tó wà níwájú ilé ẹ̀ tó yẹ pé òjò ní rọ̀ tí omi yẹn tómi yẹn tó ń dágún síbẹ̀ àbí omi yẹn gan ń sun láti ilẹ̀ kì í ṣe wọ gangan lọ gbẹ so irú àwọn yẹn àwọn nǹkan tó yẹ pé public uh, use ni so lákọ̀ọ́kọ́ ìwọ ló ní right lórí ẹ̀ torí pé iwájú ilé ẹ̀ ló wà ṣùgbọ́n ìwọ gan fúnra rẹ̀ ó lè lo gbogbo omi òun tán èyí wá sí ń gbà tó ti bu èyí tí wò ó lò tó wà lẹ́nu mi ò tún gbọ́rọ̀ dédìí ẹ̀ mọ́ iná yẹn náà kì í ṣe tó dáa débi pé Islam jọ sọ pé ẹni ó bá ní fẹ́ǹsì pẹ̀lú alájọgbé ẹ̀ ọ gbọ́dọ̀ sọ wípé má fi nǹkan kan ti fẹ́ǹsì mi o tí ìbá ti ṣe tí ọba ti ba fẹ́ǹsì ẹ̀ jẹ́ àbí à mo ti ẹ̀rọ afẹ́ sá aṣọ lórí ẹ̀ kì í ṣe pé ọba péǹtì jẹ́ àbí nǹkan kan kọ́ mọ́ kọ̀ fún un so gbogbo àwọn nǹkan tí ó bá ti ní ba dúkìá jẹ́ kó jẹ́ kí alájọgbé rẹ̀ kó náà kó máa láǹfààní àti lò kò sáburú náà. omi pípọn náà lè wà omi pípọn wà fẹ́ kí bóyá wọ́n ṣe síta ọ̀hún ló máa jẹ àǹfààní but ní àwọn nǹkan tí mo ti rí tó dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri wọ́n ṣe omi yẹn síta fún àǹfààní fún ọmọ ọmọ kan ẹ padà wá realize pé àwọn tó wá ń pọn omi yẹn wọ́n á padà di nuisance pé pé tí ò bá ṣe pé ẹni tó bóyá omi yẹn wà wájú ilé ẹ̀ àbọ̀ ló ti ẹ̀gbẹ́ tí ò bá ṣe pé ní ti wọ́n sọ pé sẹ́wọ́n máa ń padà wá ṣe kí ni wọ́n máa ń lé ọ̀nà tó máa ń pọn omi yẹn so irú position such a person because ó ti ṣẹlẹ̀ sí ìmúra rẹ̀ ilé tá à ń gbé tẹ́lẹ̀ láti wà ló jẹ́ òun yẹn tó lè màmá wọn wọ́n lè gbé sí wọ́tà gbọ̀ngbà tó lè ràn wá fún mi wọ́n gbà mọ́ wá fún mi wọ́n já ẹgbẹ́ àjẹ́ndà ilé wọn wà ọdẹ yìí ọkọ tó sùn ọtọ́ ní sùn òun náà padà ṣẹ̀mọ́ náà padà bí kí òun náà ń sọ̀rọ̀ òun padà bí ṣẹ̀mọ́ máa dìjà irú pòsíṣàn wo ni irú irú nǹkan bẹ́ẹ̀ ni. wọ́n uh, ní ráàyè tèmi ni pé gbogbo nǹkan téèyàn bá lè control kò sí aburú nínú ẹ̀ka control rẹ̀ ju pé ká ká pé káwọn èèyàn mọ̀ wá pamọ́ pẹ́ẹ́pẹ́ torí pé àwa gan tá a ní káwọn èèyàn mọ̀ pamọ́ àwa náà àǹfààní tá à ń jẹ níbi ládá tó ń rí àwa náà ò ní rí mọ́ so kí á ló dé tá a fi pé wọ́n mọ̀ pamọ́ so the best thing ni pé ká wá ọ̀nà láti control rẹ̀ so tí ọ̀nà bá wà àti control rẹ̀ kò sí aburú náà ká tẹ́kì ọ̀nà yẹn ó dáa ju ká ní kí wọ́n máa wà pọ̀nmọ́ pẹ̀pẹ̀ torí pé àwa náà ti deprive ara wa ní láàdá so the best thing nìyẹn Allahu alam wa aleykum salaam. àwọn ẹlòmíì tó lè ní kànga nínú ilé wọn ó jẹ́ pé kò kí ń bẹ bọ̀tí táwọn èèyàn bá wá lọ fún wọn láti tán bá sanwó kí ṣe bọ́ọ̀lù lọ. ìyẹn ò dáa ìyẹn ò dáa torí pé wọn ò gbẹ́ kànga yẹn torí àti fi ṣe business wọ́n gbẹ́ pẹ̀lú àǹfààní ni torí àǹfààní ni so ohun tó sì dáa jù náà ni pé káwọn náà tún máa gba àwọn èèyàn láàyè láti láti máa zàǹfààní ẹ̀ so ohun tó dáa jù nìyẹn kò wá jẹ́ kó fi ṣe ọ̀rọ̀ business torí pé láti ilẹ̀ wá gan kì í ṣe pé wọ́n ṣe torí àti ṣe business pẹ̀lú ẹ̀ so kó máa fi kéèyàn máa ṣàǹfààní bẹ́ẹ̀ ọ̀nà àrísìkí ni fún àwọn náà tí wọ́n rí lọ́dọ̀ ọlọ́run yóò padà wá ju tí wọ́n ń wá ní tọrọ kọ́bọ̀ tí wọ́n tán dìmáàndì fún yẹn lọ so n tó dáa jù nìyẹn Allahu alam. obìnrin tó ẹ̀sẹ̀ parí idol rẹ̀ pé ó fẹ́ mú àwẹ̀ níjọ́ kejì ṣé ó lè dàníyàn àti ìgbà kó tó di pé ó wẹ̀. bóyá ó jí nídàájí ó fẹ́ gbàwẹ̀ ńjọ́ ìpọ̀kù tí ìwẹ̀ tó lè jẹ sàrì tó àlùkò tí ó bá jẹun tán kò lọ wẹ̀. a kò sáburú nù ẹ kò sáburú nù ẹ torí pé ọ̀rẹ́dì ó ti mára ìmára yẹn ò ní kí ẹ̀jẹ̀ ọ̀dá so ìwẹ̀ yẹn ọ̀tọ̀ ló ń wà so àìwò tètè wẹ̀ síwájú kí alfajr kó tó kó tó yọ kò lè ba A, rẹ̀ jẹ́ so kò sáburú nù ẹ̀ Allahu alam. tọ́ tí kò bá sí tàǹbà máa dùn lórí ẹlẹ́ ohun tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kí ó fún wa ládẹ̀ èyí tí a ṣàṣìṣe ọlọ́run kò fún rí ẹ̀jẹ̀ wa wasalaamu wa rahmatullah.